Allahu ta'ala lẹ́yìn tí a ti mà wípé fiqhul imam al-bukhari fi tabwibih tí ìmá fẹ́ ma bí imam al-bukhari ti ṣe ní ìmọ̀ ìjìnlẹ̀ tó kí ìmọ̀ máa wo àwọn àkọlé tí ìmọ̀ kọ síwájú gbogbo àdìsí kọ̀ọ̀kan ó ní babun al-ilmu qabla al-qawli wal-amal níbi afẹ́ láti ṣàlàyé bó ti ṣe jẹ́ pé ọ̀ràn àyàn ni ká wá ìmà síwájú ká tó sọ̀rọ̀ ọ̀ràn àyàn sì ni ká wá ìmà síwájú ká tó ṣiṣẹ́ ọlọ́lọ́wọ́n bá wa sọ yìí pé fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik wá ìmà àmàdájú rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam bí kò sí ọba kan tó tọ́ láti fi òdodo jọ́sìn fún àyàfi allahu rabbil alamin lẹ́yìn eléyìí máa wá tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fabada'a bil-ilmi qabla al-qawli wal-amal ìmàlọ́lọ́wọ́ bá fi bẹ̀rẹ̀ síwájú ká tó sọ̀rọ̀ ìmàlọ́lọ́wọ́ ti síwájú iṣẹ́ ó túmọ̀ sí wípé gbogbo tá a bá fẹ́ ṣe nínú ẹ̀sìn Islam ti wà yí báyìí ìmàlẹ̀ yẹn kọ́kọ́ wá ṣáájú ìsìnkú yẹn kàn máa ṣe nǹkan bó ti ṣe fẹ́ àbí bọ́kàn ṣe rí i èèyàn ń ṣe é tí ó wàá padà wàá já sí òtún bá ń tẹ́ ma lọ́wọ́ náà ló fa òfin jẹ́ kí bá tiẹ̀ wọnú Mukhtasar al àrígbé àfọ̀nìtìrà ó ń sọ fún wa pé wala yaf'alu fi'lan hatta ya'lama hukma Allahi fihi èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan kan síwájú kéèyàn tó mọ̀ dájọ́ Ọlọ́run ọba nípa rẹ̀ torí ẹ̀ hajj orígun kan ni nínú àwọn orígun ẹ̀sìn Islam márùn-ún Ọlọ́run wa ó pa wá láṣẹ pẹ̀lú hajj nínú alukur'ani alápọ̀nlé ó ní walillahi 'ala hijjul bayt man istata'a ilayhi sabila waman kafara fa inna allaha ghaniyyun 'anil 'alamin. ọlọ́run ọba ṣe hajj ṣíṣe lọ́ranyàn lórí àwọn èèyàn ó ṣe hajj ṣíṣe lọ́ranyàn lórí àwọn èèyàn ẹnikẹ́ni nínú wọn tó bá ní agbára ọ̀nà àti débẹ̀ ẹnikẹ́ni nínú wọn tó bá ní agbára ọ̀nà àti débẹ̀ ọlọ́run ọba wa ní gbogbo ẹni tó bá wà lágbára láti lọ ṣe hajj yìí tó wá kọ̀ láti lọ tó sa ìgbàgbọ́ sí àṣẹ ọlọ́run ọba wa kọ́ máa pe ọlọ́run ọba wa ọ̀rọ̀ ọ̀rọ̀ tayọ gbogbo èèyàn lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tayọ gbogbo ẹ̀dá lọ ọlọ́run bùkátà kankan lọ́dọ̀ ẹnìkan ṣùgbọ́n gbogbo nǹkan ló ń bùkátà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba wa. tẹ́lẹ̀ ìbáyé wa tá a sì máa ń gbé hajj ọ̀ràn ayẹyẹ ni ó wà nínú sunnah nabi wa muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bó ńlá mẹ́sìn islam lé lórí anabi dárúkọ hajj gẹ́gẹ́ bí orígun kan nínú àwọn orígun márààrún yẹn hajj tá a wá wí yìí jẹ́ ọ̀ràn yẹn lórí èèyàn àyàfi lẹ́ẹ̀kan ṣoṣo nínú ìgbésí ayé yẹn ẹ̀ẹ̀kan ṣoṣo péré ìní jíjẹ́ ọ̀ràn yẹn hajj lórí oníkálukú wa nínú ìgbésí ayé rẹ̀ torí ẹ̀ anabi sallallahu alayhi wọ́n sọ fáwọn sàábí pé bá ti ṣe hajj lọ́ràn yẹn lẹ́yìn lórí torí náà ẹ máa ṣe hajj ẹnìkan wá ń bi anabi léèrè pé àwa fi kulli aamin ya Rasulullah ṣé ní gbogbo ọdọọdún náà máa lọ ṣe hajj ìrẹ anabi sallallahu alayhi wa sallam àwa fi kulli aamin àwa fi kulli aamin àwa fi kulli aamin báyìí lárakùnrin yìí ìní ránnu mọ ìbéèrè yìí sọdọọdún ni àbí sọdọọdún sọdọọdún ni àbí sọdọọdún anabi ọ̀dàm lẹ́yìn ọ̀rẹ́ anabi sallallahu alayhi sọ pé ẹ̀ka bí yẹn bá wá ṣe ju ẹ̀kan lọ gbogbo ètò lé lórí ẹ̀kan na náfìlà ni ó jẹ ẹyọkan kan òun náà ni ọ̀ràn yìí tí yẹn bá ṣe hajj tó lé lórí ẹyọkan kan náfìlà ni jẹ hadith kan wá léyìí tó ṣe ọtọ káwọn èèyàn kún wọn mà wípé yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ rárá kì í sọ̀rọ̀ anabi wa alayhi wa kí gbogbo ẹni tó bá kùnà láti máa wá bẹ ilé mi ọlọ́run ọba wò. lẹ́ẹ̀kan láàrin ọdún márùn márùn dájúdájú onítọ̀hún ó ti wín èmi ọlọ́run ọba dànù ọ̀kà mi kùn kankan àdéhìí yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ rárá torí ẹ̀ ló ṣe jẹ́ pé à ń ṣe karambani kò sí nínú ọ̀rọ̀ ṣe hajj ẹni tó bá lágbára ìní hajj jọ́ra ẹ̀ lé lórí walillahi ala nnasi hijjul bayti man ọlọ́run ọba ṣe hajj lọ́ràn àyàn lórí àwọn èèyàn àwọn èèyàn náà kì í ṣe gbogbo èèyàn lápapọ̀ nítorí pé ń bẹ́nu àwọn èèyàn ẹni tó jẹ́ mùsùlùmí àti ẹni tó jẹ́ káfìrì hajj kì í sọ̀ràn yẹn lórí káfìrì ṣe ni hajj jẹ́ ọ̀ràn yẹn lórí mùsùlùmí wọn náà rí pé ńgbà tẹ́ ń bá ń lọ sí mẹ́kẹ́ láti Jeddah àbẹ́ ń lọ sí mẹ́kẹ́ láti Medina ó rí àwọn àmì oríṣiríṣi níwájú rẹ níbi tí wọ́n ti sọ fún ọ pé tariqul mùsùlùmí ọ̀nà táwọn mùsùlùmí ọgbà ni tariqu ghayril mùsùlùmí ọ̀nà àwọn tí èsè mùsùlùmí ni nítorí pé mẹ́kà ìlú kan ni tó yàtọ̀ sí gbogbo òlu mẹ́kà mẹ́kà ìlú kan ni tó yàtọ̀ sí gbogbo òlu ibẹ̀ ni kàába wà mẹ́kà ìlú kan ni tó yàtọ̀ sí gbogbo òlu ìdodo gbogbo ilé ayé kò sí ààyè fún kèfèrí ní mẹ́kà torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ìgbìmọ̀ àwọn ọkọ̀ ti mójútó ètò alálàájì lẹ́rìí pé nínú tí wọ́n máa mójútó òun náà ni pé kí wọ́n mọ̀ dájú wípé ìwọ tó kó wa tó fẹ́ sanwó hajj ṣé mùsùlùmí ni wọn àbí èsè mùsùlùmí èsè pé ìtọ́jà lọ́dọ̀ wọn ni kí wọ́n kàn rí pé àwọn kó yàn lẹ́yìn torí pé kí là ń fà ní èèyàn tá a kó lẹ́yìn tí èsè mùsùlùmí torí di eléyìí náà lọ́fà ló fi jẹ́ pé ńgbà tí wọ́n dé Mẹ́kà lọ́dún kan wọ́n ṣe tọ́wáf ẹnìkan wọn bẹ̀rẹ̀ sí ṣàdúà bẹ̀rẹ̀ sí ṣàdúà ó ní Olúwa gbà lórúkọ Jésù Olúwa gbà lórúkọ ah a'udhu billah gbogbo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ó ní à bóun ṣe rí nù ó ń rò pé àdúrà máa tètè gbà ń bì ju ilé lọ ni lọ́fà ló ń fi tẹ̀lé yín wá àti kìí ṣe mùsùlùmí ẹnìkúta sí rẹ bá tú sí àwọn ìjọba lọ́n tí ẹ bá innamal mushrikuna najasun fala yaqrabul masjidal harama ba'da 'amihim hadha ọlọ́ni ẹ̀gbin ni àwọn kèfèrí o wọn gbọ́dọ̀ tún súnmọ́ ni gbogbo haram lẹ́yìn ọdún tún súnmọ́ káábà bẹ́ẹ̀ náà ni ẹni tó dédé Káàbà tó ń fẹ́ ṣàdúrà wọ́n bá yọ ìwo ó ní àfọ̀sẹ́ àwísẹ́ mọ́tímọ́tí ni kìnnì kan máa ṣe kìnnì kan gbogbo níta bá sọ kìnnì a ah, aláàjì ó ní a ah, tó wọn bá mú wá ní bóla tó ń ṣe gbà ó ti wíwí lékọ̀gbà a'udhu billahi sẹ́ẹ̀dì Káàbà tó o túmọ̀ sí pé ńgbà tá à ń lọ sí Mẹ́kà ara mi wájú wa ọba àmọ́ ọmọ lárúbáwá kà wàá rí tí wọ́n kọ síbẹ̀ pé Muslims ọ̀nà tìyẹn nìyẹn non-Muslims àwọn tí èsè mùsùlùmí àwọn náà ti wá nu tó o bá wá ọlọ́run níjà gbọ́nà tí èsè táwọn mùsùlùmí o ẹ̀ẹ́n tó o bá gbọ́nà tí èsè táwọn mùsùlùmí ọkàn bára rẹ̀ ń bò mí ni sàmì tó o gbọ́nà táwọn mùsùlùmí mẹ́kà lọ bára rẹ̀ so o túmọ̀ sí pé walillahi ala nnasi hijjul bayt ẹni tó jẹ́ mùsùlùmí nínú àwọn èèyàn lọ́lọ́wọ́ bá ṣáájú lọ́rùn àìlè lórí kì í ṣẹni tí èsè mùsùlùmí ó sì ń bẹ nínú àwọn mùsùlùmí ẹni tó sì pé hajj ò tí ì jọ́ràn ẹ̀ lórí ṣùgbọ́n tó bá ṣiṣẹ́ hajj yẹn á pèsè hajj rẹ̀ lálàáfíà ṣùgbọ́n kò tí ì tó gẹgẹ bí ẹni tí ò ti balaga ọmọdé kékeré tí o ti balaga tó bá lọ sí iṣẹ́ hajj rẹ̀ tó bá ṣe dáadáa á pọ̀ lálàáfíà ṣùgbọ́n hajj yẹn ò tí ì tó fún ìyẹn ni pé tó bá bàlágà ó tuntun hajj ṣe o túmọ̀ sí kẹ́ni tí ó ṣe hajj nínú àwọn èèyàn jẹ́ mùsùlùmí tó ti balaga. ìsìn bẹ nínú àwọn mùsùlùmí tó ti bàlágà ṣùgbọ́n tó ti kú tó bá ṣe hajj ìṣe hajj yẹn ò tí ì tó fún un òun náà ni mùsùlùmí tó ti bàlágà ṣùgbọ́n tí kì í solómìnira ara rẹ̀ ẹrú hajj kì í sọ̀ràn yẹn lórí ẹrú ṣùgbọ́n tí ẹrú bá hajj tó bá ṣe dáadáa àpáàdì rẹ̀ lálàáfíà ṣùgbọ́n hajj tó ṣe yẹn kò tí ì tó hadithi abdullahi ibn abbas radiyallahu anhuma wala nabi wa muhammad sallallahu alayhi wa sallam wani ayyuma sabiyin حج قبل أن يبلغ ثم بلغ فعليه حجة الإسلام وأيما عبد hajj qabla an yu'tab thumma utiqa fa alayhi hijjatul islam wọ́n ní gbogbo ọmọdé kéékèèké tó bá fi lè ṣe hajj síwájú kó tó di kó bàlágà lẹ́yìn tó bá bàlágà tán ọ̀ràn yẹn ni kó tún hajj yẹn ṣe torí àwọn ọmọ wa kéékèèké tá a ti gbé ṣe hajj lọ́kùnrin àti lóbìnrin hajj yẹn nígbà tí wọ́n bá ṣe tí wọ́n bá ṣe dáadáa á hajj wọn lálàáfíà ṣùgbọ́n kò tí ì tó fún wọn nígbà tí wọ́n bá bàlágà àwọn náà tún lọ ṣe hajj ti islam bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́rú tí ò tí ì jómìnira ara rẹ̀ tó lọ ṣiṣẹ́ hajj ní ìgbà tó wà lẹ́rú tó bá ṣiṣẹ́ hajj yẹn dáadáa ọlá làáfíà ṣùgbọ́n tí wọ́n bá ti lè bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ ó ti gbọ́dọ̀ lọ tún hajj yẹn ṣe. arábìnrin kan ọwọ́ abánabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ààyè kan lẹ́bàá Madina ọwọ́ agbé ọmọdé kékeré kan sókè sanabi sallallahu alayhi wa sallam anabi naam walakil ajr bẹ́ẹ̀ ni tó bá ṣiṣẹ́ hajj ó ní hajj ìwọ náà ó sì gbẹ̀san rẹ̀ ṣùgbọ́n hajj yẹn ò tó sẹ́ torí àdìsí mi tún fi hàn wá pé kò tó eléyìí ló mú wa mọ̀ yìí pé àwọn ọmọ wa kéékèèké tí wọ́n pa wọn láṣẹ pé ká máa pa wọn láṣẹ kí wọ́n kírun yun tí wọ́n bá kírun àwọn ni wọ́n ní ládàá àrùn tí wọ́n kí ládàá tẹ̀yìn ọgbà ó ní ládàá pípa wọn láṣẹ ọmọ tẹ́ fòrò pé kó gbààwẹ̀ ọmọ yẹn ló ní ládàá àwẹ̀ ṣùgbọ́n ládàá tẹ̀yìn ọgbà oníládàá fífòró rẹ̀ láti kọ́ra rẹ̀ láwẹ̀ máa gbà tó gbogbo eléyìí báyìí kásàkéèsì rẹ̀ èsì pé táwọn sọ pé tọmọ bá ṣe dáadáa bàbá rẹ̀ lónìí ẹ̀ bàbá kankan torí pé wala taziru waziratun wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní ru ẹrù ẹ̀ṣẹ̀ lómi bẹ́ẹ̀ náà lẹ́nu kò ní gba ládàá tẹ lómi náà lẹ́sìn máa rí torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn àbòsí ẹ̀sìn islam ọmọ sọ fún ọ ikú tó o bá ṣe dáadáa àbọ̀ bá pè yàn lọ sídìí dáadáa ọ gbàrú láadáa rẹ̀ kìí ṣe kó gbà láadáa rẹ̀ irú nǹkan kìí sùn nígbà tí wọ́n sọ pé ó gbàrú láadáa rẹ̀ irú rẹ̀ kìí ṣe láadáa tiẹ̀ torí pé laysal mushabbahu kal mushabbahi bih tó eléyìí túmọ̀ sí wípé ká mú ọmọdé ká mú lọ sí hajj ntọ́ dáa ọmọ ó sì gbà láadáa rẹ̀ bàbá àbíyà tó bá mú ṣe ihram ọ̀nà ọgbà ládàá rẹ̀ ṣùgbọ́n hajj tó máa ṣe yẹn kò tí ì tó bẹ́ẹ̀ náà ni iṣẹ́ hajj tẹ̀ rí báyìí ó ń bùkátà al-istita'a ó ń bùkátà iṣẹ́ hajj yìí ó ń bùkátà kẹ́ni tí ó ṣe tó bá jẹ́ mùsùlùmí tó ti bàlágà tó sì jómìnira kó tún ní làákàyè akramakumullah ẹni tí ò ní làákàyè tó jẹ́ wèrè irú wọn ṣe hajj kì í sọ̀rọ̀ àyàn lé wọn lórí o kí lọ́mọ tó ń fẹ́ ṣe tó bá yàgbé ara akramakumullah kọ̀mọ̀ kó ń yàgbé ara tí máa ń ṣépè níbi tí wọ́n ti ń ṣàdúrà kọ̀mọ̀ kó ń ṣépè torí ẹ hajj kì sọ̀rọ̀ àyàn lé lórí ṣùgbọ́n ọmọdé kékeré yẹn amúlọ ṣe hajj lọ́ba bàlágà láràfà ẹrú ọlọ́ọ̀ṣẹ̀ hajj lónà di pé wọ́n fún lómìnira láràfà bákan náà wèrè ó lọ sí hajj ní làákàyè bá padà sí lórí láràfà bẹ́ẹ̀ ni ibi tó rùn ọjọ́ náà ṣẹ́kù sí ó tó sasọkasọ ọgbẹ́ wọ́n tún àníyàn dà níbẹ̀ mu tí wọ́n bá tún àníyàn dà wọ́n wá ṣe hajj wọn lọ́tún láti bẹ̀ mu ọlọ́wọ́ bọ́ gbà ó ti tó nítorí pé anabi sallallahu alaihi wasallam sọ pé alhajju Arafah ìdúró Arafah gangan ni hajj bákan ẹni tí ó lọ sí hajj ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé ó ní al-istita'a ó ní ìkápá istita'atu sihha kó jẹ́ pé ó ní ìkápá àlàáfíà ìsìnkẹ́ni tí ń sàárẹ̀ ni wọ́n á múra lọ́sísẹ́ hajj tí wọ́n á ti pé wọ́n á mọ wọ́n á dùn wọ́n á mọ gbé lórí gbé lọ́rùn kọ́lọ́mọ bọ́ kọ́ má fa rẹ̀ sí wa o ẹni tí wọ́n lọ ṣiṣẹ́ hajj ó lálàáfíà lábẹ́ rẹ̀ iná ẹlẹ́sìn rí pé ìjọba Saudi wọ́n ṣe lófin pẹ́ni tó bá lóyún àwọn ọ̀gbà kó wá ṣe hajj torí pé olóyún abẹ́ aláàárẹ̀ ló náà wà torí pé ń bọ̀ bá ṣẹlẹ̀ tánìsì tani ọmọ dùn tani ọmọ gbé ká ọgbọ́dọ̀ lálàáfíà bákan náà ẹni tí yóò lọ sí hajj ọgbọ́dọ̀ tún ní kápò owó ìkápò owó hajj ibadatun badaniyatun maliyatun ìjọsìn ni tá a fara ṣe tá a sì máa fowó ṣe mọ lálàáfíà lásán kọ̀ọ̀ràn ṣe hajj tún lówó ẹ mo lówó lásán kọ̀ọ̀ràn ṣe hajj tún lálàáfíà ti lọ ṣe torí ẹ ló ṣe jẹ́ pé ẹni lówó hajj yẹn sọ̀ràn o ṣe pé ò lówó tó fi lè hajj hajj yẹn sọ̀ràn torí ẹ ẹ̀sìn islam kò pọ́ ọ́ láṣẹ kíkọ́ ọ lọ máa jókòó sílẹ̀ ẹnìkan ìpè ń ta ẹlẹ́fun mi náà ni mo wá gbà pé àga maka àga àhàw walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabila ẹ̀ tó bá lágbára ni torí ẹ lòfin ṣẹ̀rí àfi sọ pé kápẹ́ mi ò lówó láti lọ sí mẹ́kà láti lọ sí hajj ẹnìkan bá sì mú owó wá bá mi ó lè lò ní wọ́n ń ta àga mẹ́kà àga tó tóbi jù èèlò ni èyí tó pọ́wọ́lé èlò ni èyí tó kéré èlò ni so ló bá sì kó o àgàmọ́kà fún mi ó ní èyí tó tóbi jù ló fún mi lówó ẹ̀ lábẹ́ òfin ọlọ́run hajj yẹn kì í sọ̀ràn yẹn lé mi lórí torí kì í sèmi ni mo dá lágbára rẹ̀ gbà tó ti jẹ́ pẹ́lúmíì ló fún mi lówó rẹ̀ tí n bá lọ sí hajj yẹn ìṣẹ́ lọ́n torí lábẹ́ òfin ọlọ́run gbogbo ẹni tó bá lágbára láti lọ ṣe ṣe hajj tó ṣe pé Ọlọ́run ọba ló fún lágbára rẹ̀ tó ṣe pé lápò rẹ̀ jáde ọdún tó kọ́kọ́ lágbára lọ sí hajj lọ gbọ́dọ̀ lọ tó o bá lọ àtọ́dún náà ló ti ń sẹ́lọ̀ kálí bá a mọ̀ pé láwùjọ wa àwọn ti ń sẹ́lọ̀ látọjọ́ tó pẹ́ o olówó tó tó lọ sanwó hajj ọ̀sanwó hajj ọ̀nralẹ̀ ọ̀nkọ́lé kí ló dé hajj lọ́ọ́ yẹ kẹ́ kọ́kọ́ lọ ó nítorí pé òun fẹ́ jẹ́ alájà àríbidé sí ebi bìkan náà là ń sùn tẹ́lẹ̀ náà a ma wá ralẹ̀ a kọ́lé a fi ọ̀kan pàtàkì nínú orígun ẹ̀sìn Islam a fi ráàlì a sì ti mà ìpè níjọ́ tá a bá kú ilé tá a fowó kọ́ ilẹ̀ tá a fowó rà wọn ò ní bá wa dé sáré wa o ṣùgbọ́n hajj tá a fowó wá sí yóò bá a wọ sáré wa torí ẹ̀ ká má jẹ́ kí n tí kìí ṣẹ́kù pẹ̀lú ẹni nínú sàárì kọ́ gba n tí ó ṣẹ́kù mọ́ wa lọ́wọ́ hajj pàtàkì ó sì ṣe kókó ipe kí gbogbo ẹni tó bá lágbára rẹ̀ kó lọ torí pé ọdún àkọ́kọ́ tó ti kọ́kọ́ lówó hajj hùn ni ló ti jẹ́ ọ̀ràn àlẹ́ ọ lórí torí pé torí ẹ̀ la sọ pé alhajju wajibun mudayyaq ọ̀ràn yẹn tákòókò rẹ̀ ha ìníṣẹ́ hajj torí ẹ̀ tó bá ti lówó rẹ̀ o gbọ́dọ̀ lọ tó o bá wá lọ lọ́dún yìí tó lówó ẹ̀ ọsọ́dẹ̀ mi láti ọdún yìí ló ti máa gbẹ̀sẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wa torí ẹ̀ walillahi ala nnasi hijjul bayti man istata'a tó bá wá ṣẹlẹ̀ wípé ẹni tí wọ́n fún lówó hajj ebi ti ń pa ìyà ti ń jẹ iná fowó yanjú kọsẹ nítorí pé òfin ṣẹ̀ríà sọ wípé bi badhlil ghayri la yakunul mabdhulu lahu mustati'a tó bá yẹ pẹ́lú míì lọ sanwó hajj fún ọ sísan tí wọ́n san fún ọyún kò sọ ọ́ di ẹni tó ní kápá àti ṣe hajj ṣùgbọ́n tó o bá lọ sí tó o sì ṣe dáadáa hajj yẹn ó ti tó àbùkátà pé kó o tún wá lọ òmíì lẹ́yìn tọ́lọ́run bá fún ọ náà lówó tara rẹ o. ṣùgbọ́n ìgbà tí wọ́n fún ọ lówó rẹ̀ tí èsì wọ́n lo lówó rẹ̀ yẹn tó o bá náwó rẹ̀ lórí tó o ní bùkátà rẹ̀ jù ọ̀sẹ̀ wọ́n fún ọ lówó àga ńlá àga ńlá yìí ó jẹ́ seven hundred and fifty thousand wá lọ ra àga tó kéré jù ilé ìtọ́ jẹ́ four hundred thousand nítorí pé lọ. nítorí ẹlòmíì lọ́sànwó ẹ̀ fún ọ kìí sì wọ́n lo lówó ẹ̀ bìbẹ́sílẹ̀ lọ́gẹ́yì láàyè kún un lọ́rùn mustatiya bákan náà èèyàn lówó ṣùgbọ́n kò lálàáfíà ẹni tó lówó tí ò lálàáfíà hajj àwọn olùmọ̀ ní ọ̀ràn àyàn lórí tiẹ̀ olówó kò lálàáfíà hajj ọ̀ràn yẹn ni lórí tiẹ̀ ìyàtọ̀ láàrin ẹ̀tọ́ lálàáfíà àti olówó islam sọ pé kọ́ ọ lọ jalè torí ẹni imaamu malik rahimahullah àwọn sọ yìí pé téèyàn bá lálàáfíà àti olówó tó sì lè rìn dé maka á ní kọ́ lọ sí hajj ìdá ìdá kana mustati'an at-tazawwul wọ́n ní tó bá lágbára láti máa ṣe bára ah bára báwo. kó ajẹ́ pé bára ni ó gbé yẹn dé maka imam malik ní kò burú àbí kéèyàn tiẹ̀ jẹ́ iskafi shoemaker kọ́ máa ṣe shoemaker títí tí èdè maka imam malik ní kò burú sẹ́mi pé ọ̀nà ni ó ti dẹni tó ní kápá bàtà àwọn èèyàn já sẹ́mi pé ó súnmọ́ kọ́ máa lè dé maka kọ̀ bá láàánú pàdé lọ́nà. tí ó fún sàrà ó súnmọ́ kọ́ mọ́ lè dé maka torí ẹ̀ ló ṣe jẹ́ pọ̀rọ̀ imam malik níbẹ̀ yẹn kò lágbára o ẹni tí ó lọ sí maka yóò ti lágbára láti bí yóò fi lọ tọ ẹni tó wá lówó tí ọ̀la láàfin àǹkọ́ àwọn olùmọ́ni hajj ọ̀ràn yẹn ni lórí ẹ̀ mo rò pé a rí láàrin ẹni tó lálàáfíà tí ò lówó àtẹni tó lówó tí ò lálàáfíà báwo ló ń ṣèṣe wọn ni yadfa'u liman yahujja an yọ sanwó fẹ́ni tí ọlọ́ bá ṣiṣẹ́ hajj kò lálàáfíà à ń sèwò pé bọ́yọ̀ ní ni bọ́yọ̀ la ní ọ̀pàkùdà tí ó dára alẹ̀ àmọ́ lówó kò sì tí ì ṣiṣẹ́ hajj rí wọ́n lè lọ báyẹn ṣe hajj láì tí ì bá ti darúgbó báwọn gẹ́gẹ́ bí arábìnrin kan alxatamiya bó ṣe wá bá nabi sallallahu alayhi wa sallam ní arafa oní ya rasulallah inna faridata allahi fi lxaj adrakat abi wa huwa shaykhun kabir la yathbutu cala raaxila afa axujju can abi anabi sallallahu alayhi wa sallam ni xujji ẹn abiki wà ẹtẹmírì ó ní ọ̀ràn ẹ̀yàn hajj ọba bàbá mi láyé bàbá wà láyé kò tí ì kú ṣùgbọ́n bàbá ti dàgbà bàbá ò lè dá jókòó má lórí ràkúnmí tàbá ní ká gbéra ká gbé bàbá wa maka bàbá ò lè dájú bàbá ò ṣubú kò sì sọ́nà mi ìjà ń gba arìnrìn àjò àfi ràkúnmí gbà wọn àbẹ́sìn àbí kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá mi ò lè dájú kó lórí ràkúnmí ǹjẹ́ mo lè bá bàbá mi ṣiṣẹ́ hajj bi anabi ni bẹ́ẹ̀ ni bá bàbá rẹ ṣiṣẹ́ hajj kó o sì tún ṣe umra pẹ̀lú ẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó bá lówó ṣùgbọ́n tí ò lálàáfíà kó sanwó hajj fẹ́lòmíì kó wọn lọ bó ń ṣe ṣùgbọ́n májẹ̀mú ni pé ẹnikẹ́ni tí ó bá lọ bẹ́lòmíì ṣiṣẹ́ hajj ọgbọ́dọ̀ jẹ́ pé ó ti ṣe tiẹ̀ ṣáájú o ọgbọ́dọ̀ jẹ́ pé ó ti ṣe tiẹ̀ ṣáájú torí ẹni tó bá ṣe hajj rẹ̀ fẹ́lòmíì síwájú kó tó di kó ṣe tiẹ̀ ṣáájú iṣẹ́ hajj tẹ́ ṣe yóò di tiyín ní túláàsì ẹ̀fẹ́ àbẹ́kọ̀ à ń pè ní alhajj bis-sarura bis-sad tó bá lọ ṣiṣẹ́ hajj fẹ́lòmíì síwájú kó tó ṣe tiẹ̀ hajj yóò yí padà yóò di tiẹ̀ ní túláàsì torí pé wọ́n dé miqat lànàbí sallallahu alaihi wasallam ńkọ́ tẹ́nìkan sọ pé labbayka an shuburuma ìwọ ọlọ́mọ jẹ́ pèrè lẹ́yìn jíjẹ́ pèrè láti ṣiṣẹ́ hajj fún shuburuma ànábì ni ta ni jẹ́ shuburuma ọlọ́mọ ẹ̀yà mi kan ni níbo ló wà wọ́n ló ti ṣaláìsí òun á bá a hajj ànábì ni ṣé ti ṣiṣẹ́ hajj fúnra ara rẹ̀ rí tẹ́lẹ̀ ni ó ní rárá o ànábì wa ni ṣètọ́dún yìí fúnra ara rẹ tó bá di lẹ́ẹ̀mìí kọ́ wa bá ṣubúrú mà ṣe tiẹ̀ àti bẹ́ẹ̀ láti rúfin pé ẹnikẹ́ni tí ó bá bá ẹlòmíì ṣiṣẹ́ hajj òun náà gbọ́dọ̀ jẹ́ kó ti ṣe tara rẹ̀ ṣáájú kó tó di pé ó láǹfààní àti bẹ́ẹ̀ lòmíì ṣe tiẹ̀ bákan ẹni tí ó lọ ṣiṣẹ́ hajj ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é gbé ọ̀nà tí ó gbà ó fi ní tí ọ̀nà tá a gbọ́ ọba fini lọ́kàn balẹ̀ hajj yìí sọ̀rọ̀ àyàn lórí èèyàn o torí ẹ̀ ni wọ́n ṣe ń pè ní subulun sabila ọ̀nà tá a gbà ọgbọ́dọ̀ jẹ́ ètò ṣe tọ̀ ọba ṣe tọ̀ nítorí ìbẹ̀rù nítorí inú fu àyàfu láàfin làjá rẹ hajj sọ̀rọ̀ àyàn lórí ẹ̀ a rí i pé ọ̀nà tá a ń tọ́ lónìí àwọn olùmọ̀ nípa àrìn àjò wọ́n ní kò sí ohun tá à ń fi rìnrìn àjò tó fini láyà balẹ̀ láyé yìí tó tó bàálù lọ́tí pé bàálù ń já àmọ́ kí bàálù kún tó já mọ́tò mélòó ló ti lásídẹ́ǹtì tírẹ́ẹ̀nì mélòó ló ti kanra wọn lágbo ọkọ̀ ojú omi mélòó ló ti tẹ̀rì lọ́tí wọn gbọ́ pé bàálù já kìnnìkan dáná kìnnìkan sòsòlísò mélòó ni. So, so, ọlọ́run mẹ́fẹ́ aṣọ láàbù o ẹ̀hẹ́n torí kọ́ ọmọ bàá pé ẹ̀ ẹ̀ fẹ́ ká lọ rọra wa sí soso liso kìí ṣe soso barakallahu fik mẹ́ṣẹ̀ fọ́tọ̀lì ẹ̀ṣẹ̀ so kìí ṣe pé soso liso la ní kọ́ lọ wọ̀ ṣùgbọ́n wọ́n sọ yìí pé ntí rísìkì rẹ̀ tó kéré ju pátápátá gbà láyé yìí bí ìrìn àjò pẹ̀lú bàálù òsì adúpẹ́ fọlọ́ ọlọ́run ọba ló ṣe ń rọrùn torí ìdí ẹlẹ́yìn ọ̀nà tá a fẹ́ tọ̀ ọ̀nà tó fi ní láyà balẹ̀ ni nínú tí ṣe hajj tún bùkátà náà nígbà yín obìnrin tẹ́fẹ́ ṣiṣẹ́ hajj ẹ̀ ń bùkátà kẹ́nìkan ọbẹ̀ pẹ̀lú yín o e ń bukata kẹ́nìkan ọbẹ̀ pẹ̀lú yín eléyìí ó lè jẹ́ ọkọ ó sì lè jẹ́ maharamu yín mo rò pé tẹ́yìn náà bá wo fọ́ọ̀mù tí wọ́n ń fún yín lásìkò tẹ́ ń sanwó hajj ẹ̀rí wọ́n béèrè pé ṣé mùsùlùmí ni ọ́ ni àbí ahmadiyya àbí béèrè ńbẹ́ńbẹ́bẹ́ wọ́n tún á béèrè pé ìwọ obìnrin tó ń lọ ta lẹni tí ó pẹ̀lú rẹ̀ nítorí pé kò sójúsàájú ńbẹ ìpè ẹni tí ó lọ ṣiṣẹ́ hajj yóò ní ẹnìkan tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọkọ abẹ́nìkan nu mọ̀lẹ́bí rẹ̀ tó pé ọlọ́run ṣe léèwọ̀ fúnrú onítọ̀hún láti fẹ́rù obìnrin bẹ́ẹ̀ gẹ́gẹ́ bàbá rẹ̀ àbọ̀mọ rẹ̀ ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ àbúrò bàbá rẹ̀ àbẹ̀gbọ́n bàbá rẹ̀ àbọ̀mọ ọkọ rẹ̀ gbogbo orú àwọn eléyìí àbọ̀mọ tó jẹ́ pé òun fún lọ́yàn rí kìí sì sòun ló bínú rẹ̀ gbogbo orú àwọn eléyìí bàbá ti rẹ́ nìkan pẹ̀lú obìnrin ó ti parí iná ló sì fà á ńlẹ́ fi rí i pé gbogbo visa tí wọ́n bá issue fóbìnrin Ipe ńlọ ṣiṣẹ́ hajj wọn papọ̀ pẹ̀lú ẹnìkan ọwọ́ àkùsọ wọ pé sẹ́ni tá à ń pa wọ́n pọ̀ sa wọn o sáwọn ọkọ wọn ni àbí tí wọ́n bá sọkọ wọn sọ́kàn nú ẹbí wọn ni tọjẹ pé èèwọ̀ ni fún wọn láti jọkọ fún wọn gbogbo ẹni tí má sì máa rìnrìn àjò láyé kò bùkátà kó wọ́n ṣàlàyé ìdí eléyìí fún un àkọ́kọ́ ìdí ńlá pàtàkì ni pé pa arákùnrin kan wọn bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam wọn lọ sójú ogun ó ní ya Rasulullah iniktutibtu fil ghazwa wọn kọ orúkọ mi pẹ̀lú àwọn tí ó jagun yìí ṣùgbọ́n ìyàwó mi ti jáde ó ń lọ sí hajj ìyàwó mi ti jáde ó ń lọ sí hajj anabi ni ayọ̀ǹda rẹ̀ sáré tètè lọ pẹ̀lú ìyàwó rẹ̀ subhanallah àyọ̀ǹda rẹ̀ sáré tètè lọ pẹ̀lú ìyàwó rẹ̀ ó túmọ̀ sí pé hajj àbí ìrìn àjò míì òfin ṣẹ̀rí ọgbà wípé kóbìnrin ọ̀daràn torí ẹ̀ arápá kan nínú àwọn olùmọ̀ tó sọ yìí pé àyàfi tírú àwọn obìnrin bẹ́ẹ̀ tí ti jẹ́ arúgbó kùjọ́kùjọ́ àwọn olùmọ̀ míì wá dá wọn lóhùn wọ́n ní rárá o wọn ò bá àti gbójú bẹ́ẹ̀ lọ àlófin ọlọ́run ní í pé ẹni tí ò bá ti lẹ́ni tí wọ́n pẹ̀lú ẹ̀ nínú àwọn obìnrin hajj sọ̀ràn yàn lórí ẹ̀ torí li kulli saqitatin laqita kò sí ní tọ́jábọ́ tí ọ̀rẹ́ ni hí kò sí ní tọ́ bọ́ èèyàn tójú kan ò ní tẹ̀lé torí ẹ̀ eléyìí túmọ̀ sí wípé obìnrin tí ó lọ ṣiṣẹ́ hajj ó gbọ́dọ̀ lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ pọ̀lọpọ̀ ní ṣẹlẹ̀ lọ́dọọdún tẹgbẹ ọkùnrin lọ hajj ń kú sàn obìnrin náà lọ ó ń kú sàn tọkùnrin bá kú sàn àwọn ọkùnrin ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n tírèsì bó ló ṣe jẹ́ àmọ́ tóbìnrin bá kú sàn à ẹni tó bá ṣẹlẹ̀ sí àbí tó ṣẹlẹ̀ nínú kọ rẹ̀ onìkan ló lè sọ. So ọlọ́wọ́n bá àlọ́dé ní ọjà lọ o torí ẹ̀ à láti rí ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wa nígbà tá a máa ń lọ ṣiṣẹ́ hajj ìbáyìí ọlọ́run ti wá gbà fún wa àti rówó hajj san a sì lálàáfíà ọlọ́run ọba yóò jẹ́ káwọn ẹni tí wọ́n ti láníyàn bẹ́ẹ̀ wọ́n lè lọ lálàáfíà kí wọ́n sì bọ̀ lálàáfíà. La iṣẹ́ wọn náà ọlọ́wọ́n bọ́ wá sí látẹ̀wọ́gbà ọ̀ràn yẹn ló jẹ́ o lórí gbogbo ẹni tó bá fẹ́ lọ ṣiṣẹ́ hajj kó jẹ́ káníyàn wọn dáa kó jẹ́ káníyàn wọn kọ́ dáa káníyàn wọn jẹ́ ebi tí ẹ rọ́ ọwọ́ jìgì là kó n fẹ́ ṣiṣẹ́ hajj ni lẹ́ni tí fi ń wá ojú ọlọ́ kìí ṣe nítorí ilé ayé kìí ṣe nítorí pé áá lágbájá ti lọ Mẹ́kà èmi ò tí ì lọ sọ dáa bẹ́ẹ̀ lóòótọ́ kọ̀ dáa bẹ́ẹ̀ ńgbà tó lọ fún wọn lówó tó ń sáhùn síra rẹ̀ àmọ́ pé ṣé ọ dáa bẹ́ẹ̀ nítorí pé òun ti dà láàjì wọ́n fi ń pè òun ti di àlàájà wọ́n fi ń pè wọ́n wọ́n á fi nǹkan kan sí ọkọ tiẹ̀ wọ́n fi nkí àkankan sí wọ́n kàn pé ìyá mo pé ẹ bàbá Muniru pé àà ẹ dàpọ̀ wọ́n sì wọ́n ó sì wọ́n ẹ́ ó yẹ pé alhaj alhaja. pé òun náà fẹ́ gbà kan ẹ má jà ajá sí àjì wa nítorí ẹ wàláhì téèyàn bá ṣe àjì nítorí ẹ ó pàdánù ẹ mọ̀ pé tá a máa ń ṣe àjì nítorí ẹ àjì dàbí yọ̀wọ̀ dàbí oyè táwọn ọba ń fa àwọn èèyàn jẹ táwọn baálẹ̀ ń fa àwọn èèyàn jẹ èyí tó bá gbé táìtù lọ́ba ń fẹ́ lọ bá ti lọ gbowó fọ́ba tó sì kóbi fún jóyè kíákíá wọ́n sọ di nǹkan kan nísìnyí asọ́lẹ̀tẹ̀ of làkà tó máa ti ń bọ̀ wọ́n kàn wọ́n pé chief asọ́lẹ̀tẹ̀ of sàjà <laughs> tó ẹ rí i pé àti ra táìtù láyé ń bi kó sóró kó sóró so ṣùgbọ́n hajj orígun kan ni nínú orígun ẹ̀sìn Islam torí ẹ̀ làwọn olùmọ̀ á sọ yìí pé só burú téèyàn bá lọ ṣiṣẹ́ hajj tó yẹ pé torí ọlọ́run ló ṣe ṣe pé kí wọ́n máa pè é ní alhaj tí ìbá ti ṣèwọ́ lọ ní kí wọ́n máa pè ọ́ bẹ́ẹ̀ wọ́n ní kò burú tí ìbá ti ṣèwọ́ lọ ní kí wọ́n máa pè wọ́n ní kò burú àmọ́ kí wọ́n wá lọ nítorí pé o dìídì fẹ́ kí wọ́n máa pè lálàájì ńlọ burú sẹ́fẹ̀ká níyàn láti pìlẹ̀ pọ̀ dáanu. iná lọ fà ló fi jẹ́ pé àwọn tó nírú àníyàn bẹ́ẹ̀ tí bá ti sọ̀kalẹ̀ ń jí dàtà ìsọ̀kalẹ̀ báyìí wọ́n mọ̀ wábi tí wọ́n ti ń ni. ẹ̀ wá pé àmì ṣiṣẹ́ hajj nánu ẹ̀ tí ì ṣe ó sì ti lọ kẹ́yìn mánu. torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ páyọ̀ ọlọ́run ẹ á ṣe hajj wa nítorí ni. nínú hadith láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní man hajja lillah ẹja fàlà sábẹ́ ẹbẹ̀ wọn imaamu bukhari ló gbé jáde man hajja lillah ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ hajj rẹ̀ fọlọ́ nítorí ọlọ́ọ̀ nìkan wàláhì nǹkan àbẹ́rẹ́ ńlá lélẹ́yìí táníyàwó ọba ti da bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ tún sí o ẹni tó lọ́wọ́ ti gbà fún lọ́dún yìí náà gbogbo gbà bá gbà fún ọ jáníyàn ẹ̀rọ jẹ́ lillah torí gbogbo ń tá a bá ṣe lillah ló máa ń ṣẹ́kù àmọ́ gbogbo tá a bá ṣe torí nǹkan míì kì í ṣẹ́kù wàláhì anabi sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ hajj rẹ̀ nítorí t'Ọlọ́hun falam yarfuth walam jìnnà sí àwọn àwà pálapàla nínú ṣe hajj rẹ̀ onírọ́fàtà nínú tuma rọ́fàtà onáníkéyàn báyàwó rẹ̀ lájọṣepọ̀ ó tún sọ́ra fati báyàwó rẹ̀ lájọṣepọ̀ tí wọ́n jọ lọ ṣiṣẹ́ hajj lásìkò tó wà nù ihram ambosibosi yọmọ wa wáyàwó yàwó wàlámì yọfṣọ tó sì jìnnà sí wa pòkì bí ká máa ṣépè ká máa bú èbú èpè ti máa lẹ́nu lé gbogbo ọ̀rọ̀ dé ọ̀fẹ́ kàá dáa fún ọ àwọn òdòdó bìlà nínú àsìkò hajj wàá kóra rẹ̀ ń jànú kharaja min dhunubihi kayawmi waladatu ummu anabi sallallahu alayhi wa sallam ó ní yóò máa jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò dàbí ijọ́ tí ìyá rẹ̀ bí sáyé subhanallah oríire ńlá ni hajj ṣùgbọ́n májẹ̀mú ni pé kéèyàn ó ṣe fọlọ́n nítorí ọlọ́ọ̀ nìkan nínú hadithi mi anabi sallallahu alayhi wa sallam wọ́n ní alhajjul mabrur laysa lahu jazaa'un illa aljanna gbogbo ṣe hajj tá a ṣe tọmọ kanga kúrò nínú gbogbo pálapàla gbogbo ṣe hajj tá a ṣe tó ṣe déédéé tó jẹ́ ìbámu pẹ̀lú bánabi ti ṣe kọ́ wa bá a ṣe ṣe hajj wa kò lẹ́sàn méjì ju alìjánná lọ ọlọ́run dákun ṣe hajj tiwa bẹ́ẹ̀ o torí ẹ̀ a gbọ́dọ̀ ní àníyàn tó dáa nígbà tá a fẹ́ ṣe hajj tàbí umra kájíká níyàwó jẹ́ nítorí tọ́lọ́wọ́n ọba nìkan. ẹni tí máa ń lọ ṣiṣẹ́ hajj ọ̀dà ikpe kọ́kọ́ àkọọ́lẹ̀ kọ́kọ́ àkọọ́lẹ̀ ọkọ̀ àkọọ́lẹ̀ ẹlẹ̀ sílé ẹni tó jẹ lówó ẹni tó jẹ ọ lówó ẹni tó jẹ lówó ọ lówó torí ṣe gbogbo ẹni tó bá rìnrìn àjò ní máa padà o ọ̀nbẹ nínú ẹni tó lọ sódò ọbà lásán tó rẹ̀ wọ́n kama ẹsẹsẹ tí ìsọ ẹni tó rí ìbàdàn tàbí ẹni tó lọ sékò kátó wá pẹ́ ẹni tí ń lọ sí òkè òkun lọ́hùn gbogbo tó ṣeéṣe ó ṣeéṣe náà ó ṣeéṣe kó jẹ́ pé èèyàn ò ní lọ àlọ́ òde kọ́lọ́ mọ́ ṣe tiwa bẹ́ẹ̀ ó sì ṣeéṣe kéèyàn lọ kó bọ̀ láyọ̀ lálàáfíà kọ́lọ́ mọ́ ṣe tiwa bẹ́ẹ̀ so àmọ́ ńgbà tó ṣe pé àmọ́ ń tọ́pamọ́ ọlọ́wọ́ bá nìkan lọ́ọ́ máa ń tọ́pamọ́ mùsùlùmí gbogbo ìgbà ló sì gbọ́dọ̀ wà nínú palẹ̀mọ́ torí máa ń ṣe sẹ́mi yìí náà ní ọtí tí tí ó bá di pé èèyàn múná lọ ọlọ náà nù kò ní sí notice torí ẹ èèyàn sọ àsọlẹ̀ pé báyìí báyìí báyìí báyìí ó sì lè jẹ́ pé nínú dúkìá yín ẹ fẹ́ ike kí wọ́n mú nínú dúkìá yín kí wọ́n fi ṣe rere kan fẹ́nìkan tí ò lẹ́tọ̀ọ́ sáti yín bóyá àbúrò yín kan ń bẹ lọ́dọ̀ yín tó gbìyànjú fún yín púpọ̀ nínú káràkátà yín ẹ̀yin náà wàá fẹ́ san lẹ́sàn-án rí nígbà tó ti jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ láti jogún yín tẹ́ ẹ bá kú torí pé Ọlọ́run bá fi ìdá kan nínú mẹ́ta dúkìá yín ó fi ṣe sàrà fún yín tẹ́ ẹ lè ná lẹ́yìn ikú yín ẹnìkan á ní bóòlù gbòòsì wa náwó ẹ wọ̀ sí ìyá náà ni ìdá kan nínú mẹ́ta ti dúkìá yín Ọlọ́run fi ṣe sàrà fún yín bẹ́ẹ̀ nú àdìsí anábìsọ́lá àdìsẹ́lẹ̀m tẹ́ ẹ nà lẹ́yìn ikú yín. ìdá kan nínú mẹ́ta yẹn fi ṣe wọ̀síyà ẹni tẹ́ ẹ mọ̀ pé ń nú ẹbí yín tẹ́ ẹ fẹ́ dáadáa sí tẹ́ ẹ ti gbọ́ àlàyé lẹ́nu àwọn olùmọ̀ ìpérù rẹ̀ ò ní jogún yín bí jẹ́ àbúrò yín nígbà kan ní ogún kan tí jẹ sùúrù ló wọ́n jẹ lógún kọ́mọ́bà lọ àtẹkùn wá ní kó fún ní nǹkan báyìí ẹ ti àkọọ́lẹ̀ rẹ̀ torí ẹnu àwọn ẹlẹ́rìí láti lè gba àsọtẹ́lẹ̀ yẹn wọlé àmọ́ tẹ́ ẹ bá kọ́ lẹ̀ tẹ́ ẹ sì pa àwọn ẹlẹ́rìí sí táwọn náà sáyẹ́nsì àbẹ́yìn lẹ́ kọ́ lẹ̀ tẹ́ ẹ sílẹ̀ ẹ̀ pa tá a sì mọ̀ wípé handwriting yín ni àbí kọ̀ǹpútà lẹ́ fi kọ́ ẹ wá stamp ẹ̀ tún sáyẹn rẹ̀ ẹ̀ tún kọ́ déètì so eléyìí wọn á fi ṣiṣẹ́ abẹ́ ń fẹ́ ìpínlẹ̀yìn ikú yín wọ́n kọ́ mọ́sálásí nínú dúkìá yín àmọ́ ìdákanu mẹ́ta ni o inú ìdákanu mẹ́ta dúkìá yín ó tó kọ́ mọ́sálásí ẹni kọ́ kọ́ mọ́sálásí sádùúgbò báyìí kò sí mọ́sálásí ń bẹ́ẹ̀ ìdá kan nínú dúkìá yín nínú mẹ́ta ẹni kó fi gbẹ́ kànga lẹ̀ so ẹ kọ àkọọ́lẹ̀ rẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣàkíyèsí o kí ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ̀síyà ẹ bá ń kọ́ mọ́sálásí wọ̀síyà ẹ bá ń gbẹ́ kànga kí ló dé tá a máa so mẹ́yìn kù kí ló dé tá a wò ti gbẹ́ kànga ká tó kù nígbà tá a lówó ẹ̀ kí ló dé tá a kọ́ mọ́sálásí ká tó kú nígbà tó lọ ń bò wá láṣìírí ẹ̀ ẹ já tètè ṣe dáadáa lẹ̀ kó tó di pa ọkú tó lọ́pọ̀lọpọ̀ ọgbà mi ọmọ mi lè rí wọ̀ sí ìyá yẹn kọ́ ya dànù pé à abẹ́rẹ́ tiẹ̀ gbọ́ bàbá yìí ṣé one point five million nínú four four point five million tó fi ilẹ̀ láyé láwọn one point five láwọn lọ́kọ́ mọ́ọ̀sì à ẹ̀dá kun mọ́ọ̀sì wà ládùúgbò yẹn wàlá àwọn lè má musẹ kọfà pépà ń yà tó àmì ẹtí kọ́ mọ́sálásí ẹtí kọ́ mọ́sálásí ẹtí kọ́ mọ́sálásí ẹtí wọn akọ àkọọ́lẹ̀ gba ibà àmọ̀ tí wọn bá tún kú ẹwà àdúgbò tí òsì mọ́sálásí lù ẹ̀kọ́ gẹ́gẹ́ bí baba tó kọ àkọọ́lẹ̀ owó tó fi lẹ́ buhaya ọ̀wá ni tí mo bá kú o ìdá kan nu mẹ́ta dúkìá mi láéláé torí owó ń pọ̀ àsowó òtówó ni wọ́n tilẹ̀kùn mọ́ ó ní tí mo bá kú láéláé ìdá kan nínú mẹ́ta dúkìá mi ẹ máa fi ra tírà fún gbogbo akẹ́kọ̀ọ́ kì í wá sí pé tírà ìdí mẹ́rin o wọ́n fọ́ọ̀mù láìbírárì fún wọn náà ni látògiri ń bí síbí ẹ bá a kún pẹ̀lú àwọn tíra tó sáǹfààní wọ́n ti wá ń sin nǹkan kì í sọ̀rọ̀ ogún ọdún táwọn pé owó òun kì í ṣeré wọ́n ń dìvẹ́lọ́pù ẹ̀ owó òun ò dúró wọ́n ń dìvẹ́lọ́pù ẹ̀ gbogbo gbà jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa tẹ́ ẹ bá níwọ̀ sí ìyá kan fẹ́ ṣe ẹ dákun ẹ tètè sí ilẹ̀ o tó lọ sí hajj alálọ̀bọ̀ ṣe o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ má jẹ́ àgbàgbé dáadáa fúnra wa ẹni tí ń lọ sí hajj ó yẹ kó túbà lọ sọ́dọ̀ Ọlọ́run o àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ wa pọ̀ èyí tá à ń forú ṣe èyí tá à ń fọ̀sán ṣe ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run nítorí ká lè àtúnbí nígbà tá a bá ti hajj dé nínú tó tún yẹ ká ṣe ká tó lọ sí hajj òun náà ni rọdùl madhalim gbogbo àwọn tá a ti ṣàbò sísí owó olówó ti ń bẹ lọ́dọ̀ wa tá a ti ní àjẹgbé ni a ti tẹ̀ mọ́lẹ̀ ẹ koríko tẹrin bá tẹ kò tún gbérí má owó olówó èsè koríko yóò gbérí tí o bá gbérí láyé yóò gbérí jọ gbẹndà kíá dá owó olówó padà fún lónìí kó tó lọ bákan náà hajj tá ń lọ yìí nínú tó tún yẹ ká mójútó àwọn atani àti tani àti tani láàjọ kọ wọrin ẹjẹ á wò wọn dáadáa ọ̀nbẹ nínú alábàárìn tí sọ ní ìdólóríire ó sì ń bẹ nínú alábàárìn tí sọ nídò lórí ibú ọlọ́run níjà bọ́ lórí ibú tó torí ẹ ẹ jẹ́ amasakeesi tá a ní àti tá a láàjọ wà lóòótọ́ àjọ gbéra nílùú kan náà wọ́n ti ń bẹ nínú àwọn èèyàn tó yẹ pé àjọ ń lọ sí hajj tó yẹ pé kéékìrún àfi ní Ramadan bí ẹ bá bá rú wọn tó ó lè kó báyàn òní kírun onígbẹ bá dé maka gbogbo ẹ wọn lọ kámpu yín lólódó láti olódó ó di kẹjà òní kírun òun náà ó lè kó ràn ọ kó náà sọ fún ọ pé ẹ irun ẹgbẹgbẹ tí wọn bá rà yìí òun tiẹ̀ nírun ọkùnrin ò nírun má dé ìsìnkú ṣe nǹkan oṣù tí wọn bá bá rú wọn tó àdánwò ni o ó sì ń bẹ nínú àwọn èèyàn ẹni tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ kẹfìrí ló wà lẹ́nu rẹ̀ kò sọ̀rọ̀ mùsùlùmí lẹ́nu tiẹ̀ irú wọn lè kó báyà ìyọ́n wò ó tani tíyẹn bá lágbára rẹ̀ ni o igi tani mo lè jókòó tì nínú mọ́tò èmi àti ta alájọ gbé yàrá tíyẹn bá lágbára rẹ̀ kíyàn wá àwọn ẹni rí nínú àwọn tẹ̀jọ́ ń lọ gbogbo àná lẹ́ni rí o torí mùsùlùmí gbogbo wa o àmọ́ àwọn ẹni rí kan ṣe kí ni wọ́n dáa ju ẹni rí mi lọ torí ẹ̀ kásagbára láti ṣe báyẹn bákan náà ẹ jẹ́ ká jìnnà sí gbogbo ẹ̀ṣẹ̀ síwájú ká tó lọ sí hajj àtìgbà tá a wà lójú ọ̀nà hajj àti níbi tá à ń ti ń ṣe hajj ká jìnnà sí gbogbo ẹ̀ṣẹ̀ ọ̀nbẹ nínú àwọn alálàájì tó ṣe pé ẹ̀ ní mọ̀ ìyàtọ̀ pé hajj ni wọ́n ń abefe ni wọ́n wá se ọlọ́run ní abe tiwa o àwọn bùkátà ká wá ìmọ̀ nípa hajj a sì dúpẹ́ fọlọ́ nínú àwọn nǹkan téèyàn á máa fi mà nípasẹ̀ hajj irú rẹ̀ náà nígbésẹ̀ yìí ìdánilẹ́kọ̀ọ́ nípa hajj kìí pọ̀jù kìí pọ̀jù rárá àwọn olùmọ̀ wa ńláńlá wọ́n sọ wọ́n ní nínú gbogbo abala abala àmà wọ́n ní abala àmà tó ní í ṣe pẹ̀lú hajj wọ́n ní ọ̀tọ̀ lórí ni wọ́n ní bẹ́ẹ̀ ṣe hajj tá ń bí eré yìí nítorí tẹ bá lọ sí ibi tí àwọn olùmọ̀ ní Saudi Arabia tí wọ́n máa ń jókòó sí lásìkò hajj tí wọ́n ti máa gba ìpè gbogbo ẹni tó bá ní béèrè tí wọ́n ti máa pàdé gbogbo ẹni tó bá wá béèrè kò sí hajj ọdún kan tí ìbéèrè tuntun tí wọn ò tí ì béèrè irú rẹ̀ rí òní yọjú bí àwọn tíra ṣe pọ̀ rẹ́gẹ́dẹ́ pé fatawa filhajj wal a rí ìbéèrè kan lọ́dún kan náà ni tẹ́nìkan ò tí béèrè irú rẹ̀ rí ṣáájú. tí ó bùkátà káwọn olùmọ̀ńlá kó forí korí kó tó lè dáhùn subhanallah ó túmọ̀ sí pé ó wa à ń bùkátà láti wá nípasẹ̀ hajj tá lọ sí i tó o bá roto owó ọ yẹ kó o lè roti wàhálà ó sì yẹ kó o lè roto ọmọ ìyàwó ọkọ gbogbo ẹ̀jẹ̀ lé èèyàn gbọ́dọ̀ wá ìmọ̀ nípa ń gbé lọ yìí kí wọ́n kàn mọ́ lọ àǹbùkátà àmà kéèyàn wá dánilẹ́kọ̀ọ́ nípasẹ̀ hajj ó ń bẹ nínú wíwá mà torí ẹ̀ ló ṣe jẹ́ pé yàtọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ gbogbogbò yìí a mọ̀ pé àwọn ọkọ̀ tí ń mójútó à ń gbowó alálàájì à ń bá wọn ṣètò bí wọ́n ṣe lọ àwọn náà lóríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti ṣe ṣáájú eléyìí nítorí kọ́ bàbà jẹ́ pé àwọn èèyàn tí wọ́n kó lẹ́yìn wọ́n kàn dán lásán wọ́n kàn lọ dáwó nù wọ́n da wàhálà lásán wàhálà ọkàn lọ́lọ́fọ́ lọ́fà ló fi jẹ́ pé gbàdé tí ń sanwó fẹ́ni tẹ́ ń sanwó fún àwọn náà ò ní sinmi má ò ní sinmi má torí pé ẹni tí mo kó lẹ́yìn kò rí sẹ́sẹ́ sókọ́ rẹnu níwájú ọlọ́run torí ẹ̀ ló ti jẹ́ pé èèyàn wà á fi sẹ́yìn ẹni tí ń ṣiṣẹ́ fún yàn nípa pé kéèyàn náà lọ gbọ́ dánilẹ́kọ̀ọ́ kó tún gbọ́ àlàyé sí àwọn tírà tó wà nípasẹ̀ hajj alhamdulillah wọ́n wà lóríṣiríṣi tọ́yẹ pé wọ́n wà lédè lárúbáwá jantirẹrẹ alihamudulilayi ó tún wà lédè yorùbá àmọ́ pé wọ́n túmọ̀ púpọ̀ sédè yorùbá àwa gan alára méjìlá túmọ̀ sédè yorùbá nínú àwọn tíra tí ń sàlàyé ṣe hajj gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ni wọ́n máa kà á bẹ́ẹ̀ sẹ́ ń kà á ní tí wọ́n bá yé yẹn tètè máa béèrè lọ́dọ̀ àwọn àfa ẹ máa béèrè lọ́dọ̀ àwọn ẹni tí ń kó yín lọ wọ́n ní àtúnṣe nǹkan báyìí wọ́n ní àtúnṣe pẹ̀lú ògùn ọlọ inṣàlá àfihàn yín bẹ́ẹ̀ ṣèṣe àfihàn yín bẹ́ẹ̀ ṣèṣe ẹ rí i pé pẹ̀lú ìmọ̀ àtòyé ilẹ̀ yóò fi ṣẹ̀sìn kò ní já ìmọ̀ kan àtòrí dúdú hajj ó pàtàkì ẹni tí wọ́n á hajj ìrìn àjò láàrin tá a fi dé Mẹ́kà o kárí pé lójú ọ̀nà gbogbo ntọ́jẹ́ mọ́fin ọlọ́run àfirárì akakirun lákòókò rẹ̀ ká máa sòdodo ká jẹ́ni tó ṣe fọkàn tán ìrìn àjò ń bẹ nínú tí máa túnà sírí èèyàn ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹni rẹ ni ládùúgbò èèyàn dáadáa ni lágboolé èèyàn pàtàkì ni nílùú ṣùgbọ́n gbàtẹ́yìn bá ń pàtàkì rẹ̀ tẹ́ǹpé lẹ́ni dáadáa tẹ́ǹpé lẹ́ni eré ẹnì kó sì máa yín mú sí níwájú gan pé ẹ wọ́n ń yàn kí ló dé torí pé àtijọ́ lọ sí kòńjó ni ah, èèyàn bùn bàbá o lẹ́mọ̀ pé ìrìn àjò a máa tú àṣírí wàá pàbí èèyàn bá ya hun èèyàn mọ̀ lórí ìrìn àjò ẹ bá délé oúnjẹ dírẹ́bà dúró á jẹun òun lè pè bí ọ̀pá ọ̀hún torí pé ti wo pẹ́yìn mẹ́rin tẹ́ wà bẹ́ẹ̀ bá gba fùfú mẹ́ta mẹ́ta fùfú ní bá twenty twenty naira gbogbo èdè lò sixty lọ́nà mẹ́ta one eighty. náà ẹjọ́ yìí màmá màmá wa ẹ ti ń ti tún ẹ̀rọ agbagbe wọ́n ti tún ṣe adúpẹ́ fọlọ́ ẹ díẹ̀díẹ̀ ẹ̀rí pé tí a bá jọ rìnrìn àjò ibẹ̀ láti mọ̀ pé alágbájá ah, ahun ni ahun ni àbó náà lẹ́kùn fẹ́ jẹun yẹ ẹ̀sùn fẹ́ jẹun nígbà tí gbogbo yín bá gba fùfú mẹ́ta mẹ́ta ẹ sì mọ̀ pé lóòótú gbogbo yín lọ wọ́n bá ní ṣé fùfú kan àbọ̀ wà àbí báwo bàbá àìdá méjì ọ̀dẹ̀ bá mú kan èmi eléyìí jẹ́ mo bá wà lórí ìrìn àjò irọ́ ni o irọ́ burúkú ọwọ́ àgbà fùfú kan òkèlè kan nu o ń gbọ́ àgbà fùfú kan ẹ̀yin bá ní ẹran mẹ́ta kálukú ẹran mẹ́ta mẹ́ta eléyìí ló lẹ́ran yín wọ́n ní naira ẹran one fifty fufu sixty òun ti ń calculate ẹ̀ lórí wọ́n bá ní ẹ ṣe ẹni wàrà <laughs> wọ́n bá ní twenty naira fufu twenty naira wàrà twenty naira ó di forty naira ibi tó ń kálukú yìí sì jẹ́ two ten yọ wá yọ forty yọ tètè san tiẹ̀ yọ jáde. Baba, mo rò pé ẹ̀sán wo gbogbo ah ọlọ́run bó kálukú láṣìírí so àṣírí ń túnu ìrìn àjò máa tú àṣírí èèyàn ìwà àṣírí wo ló ń fẹ́ kí ìrìn àjò àjì kó tú lára tiẹ̀ ṣàkíyèsí ara ẹ̀. ẹlòmíì ó lè bínú burúkú tí ò nítumọ̀ ìrìn àjò máa tú àṣírí yọkàn ya bàbá mọ́kàn ni mọ́tò lọ́wọ́ gálọ́pù làbá kọlu ra ọ̀ọ́. Ah, ah, ah, àkéyì máàmà àti ń bọ̀ láti ẹ̀ka ẹ̀mọ̀ káwọn títí wa kọ́ lọ́n bá wa tún sí so wọ́n wọ kòtò ní pé ọ̀n kọlù mí pọ̀ o tó o bá tún dẹ̀ wọ́ ọ̀tẹ̀ <laughs> so ìrìn àjò máa tú àṣírí bóun ló ṣe lámùmára báwo ló ṣe láfaradà orí ìrìn àjò láti mà ọ̀nbẹ nínú àwọn èèyàn tó ṣe gbé ẹni rí lẹ́ka kún àwọn tó gbé èèyàn bú ni nínú ọ̀rọ̀ ẹnu ẹni ibú ni nínú ọ̀rọ̀ ẹnu ibi jẹ́ ìdí ṣe subhanallah sani bisu allah ṣẹlẹ̀ ti kọ́ wa ìdí ẹ̀ máa ń lọ tẹ́ ẹ̀ ń gun ibi tó ga ó ní tẹ́ ẹ̀ wì tẹ́ ẹ̀ máa ń lọ síbi tó da firi ó tún ní tẹ́ sọ ẹ̀ sì rí ẹ̀ rí maka bẹ́ẹ̀ bá ti dọ̀hún ẹ̀ rí tẹ́ ẹ̀ bá ti lọ sáyẹ̀ tó ga wọ́n kọ́ sẹ́gbẹ̀ẹ́ títì subhanallah tẹ́ ẹ̀ bá tún ti lọ síbi tó da firi alhamdulillah gbogbo ẹni kọ wọn ń kọ lẹ́kọ̀ọ́ nu pé ń lu tìyín náà bó ṣe kún ọkọ nu àmọ́tọ́ ọlọ́wọ́ bá tún tiwa náà sí. ibi jẹ́ ìdíje subhanallah walhamdulillah lọ́wọ́ bá máa pé tọ́ lọ́wọ́ bá máa pọ̀fọ̀ lọ́wọ́ bá máa pé gbogbo ẹ̀ ìrìn ewúrẹ́ wọ́n bá lọ sí wọ́n bá lọ sóde adarí wálé ìrìn àgùntàn wọ́n lọ sóko adarí wálé ìrìn kiri àà ìrìn báwo ṣé wá ni wọ́n àbákútẹ wọ́n tẹ́ kọ́ fẹ́ sọ subhanallah walhamdulillah sẹ́mi pé tá a bá jọ rìnrìn àjò àṣírí wọn ní tú torí ẹ̀ ń gbà tẹ́nìkan wá bá Umar radiyallahu anhu ó ní mo jẹ́rìí fún lágbájá pé ẹni rẹ ni Umar ní ẹni rẹ ni ẹni rẹ ni ó ní ah, ah, ṣé ẹjọ́ rìnrìn àjò rí ó ní rárá o ẹjọ́ gbélé rí ó rárá o ṣé owó dà yín pọ̀ rí ó rárá ah, o ní síwájú kẹ́ ẹ tó jọ rìnrìn àjò tàbí kẹ́ ẹ jọ gbélé tàbí kó wọ́n dà yín pọ̀ ẹnìkan gbọ́dọ̀ jẹ́rìí fẹ́nìkan pẹ́ ní rèé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tètè tó àṣírí ọ̀pọ̀lọpọ̀ lẹ́ńtẹ̀ ń jọ ń gbélé tí ò tó tí ò tó mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀pìn ní lójú yín ma torí ilé ti tó àṣírí ẹ̀ ọgọ́rùn èèyàn làjọ tó àṣírí ẹ̀ ọ̀pọ̀ jàǹtìrẹrẹ sì lówó ti sọdẹni lásán torí pé tó bá pa yín pọ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀ ní túkálá làáfíà tó ń torí ẹ̀ ìrìn àjò a máa tó àṣírí ẹja mójútó wà wá tá a bá ti wá wọkọ̀ tá a bá ti wọkọ̀ tá a gbéra látògbómọ̀ṣọ́ wa yìí tá a ń lọ kò bá àjọ lódó lẹ́kọ̀ọ́kọ́ lọ kò bá àjẹ kẹjà lẹ́kọ̀ọ́kọ́ lọ èmi sá mà pé mi ti bẹ̀rẹ̀ ìrìn àjò kínni ìrìn àjò hajj tèmi nù tẹ́ ẹ bá ti wọkọ̀ tá ẹ wọkọ̀ báyìí ẹ ṣe àdúà eléyìí tá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n kọ́ wa ká máa ṣe ní gbogbo ìgbà tá a bá rìnrìn àjò ibikíbi tá à ń bá lọ. eléyìí sì làdúrà tó yẹ ká mójútó kìí ṣe bí ṣe máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó yẹ pé tá a bá wọkọ̀ wọ́n ní tó àfẹ́ fún aládùá ẹ máa gbé tọ̀ níta àdágbére fún ọlọ́mọdé ọmọ ibi tá a lọ ọlọ́mọdé akàndí ká tó wọlé o ọlọ́mọdé kìnnìkan ọkọ̀ ẹlẹ́jẹ̀ mẹ́jẹ̀ á wọ̀ ọkọ̀ olómi ní ká wọ̀ gbogbo ẹ̀ lóríṣiríṣi báwọn wọn á gbé ìdájọ́ àfàtìyà rárá eléyìí gbogbo ẹ̀ takò súnà anabi sallallahu alayhi wa sallam àbí kẹ́nìkan máa ṣàdúrà wọ́n máa ṣe lórúkọ jésù ẹ wá fẹ̀jẹ̀ jésù ẹ fi bọ́kọ̀ yìí ẹ fi ah, má fi ẹ̀jẹ̀ bo iwájú gíláàsì ọkọ̀ fáwa o torí tí ẹ̀jẹ̀ bá bo iwájú gíláàsì sáàríran má ọkọ̀ wà yín kó tó ni wọn náà wá ń sàmì àmì àmọ́ sàmì kàmì o àdúrà wo láàmà ṣe àtẹ̀mí àtiwọ́ ó yẹ ká lọ́ọ́ mọ̀ báyìí ó ká lọ́ọ́ mọ̀ awọkọ̀ ńjọ́ kan lọ ọ̀lú kan màmá kan wá ń wá ń sọ ojú ta ni wọ́n pè kọ́ sàdùà náà sọ fún mi pé bàbá ẹ fún aládùà aládùà bàbá a ti ṣe ó ní àgbọ̀ ọmọ ní ẹ̀yin lẹ́gbàá ni so torí de eléyìí torí tó ti máa wọn la ni pé wọ́n bá ti pẹ́ sàdùà fún ọbẹ̀ rẹ̀ náà nù pàápàá jùlọ torí pé àwọn aláwùjọ tiwa kì í ṣe mùsùlùmí nìkan lọ́wọ́ àbẹ̀ àwọn tí èsè mùsùlùmí pọ̀ tí wọ́n bá sì ti wọ́pọ̀ tá wọ́pọ̀ àwọn fi ń polówó sọ́ọ̀tì tiwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí pariwo wọ́n bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ẹ̀ nínú òfin ẹ̀sìn Islam àwa kì í ti torí pé kèfèrí ń sin kankan káwa náà ṣerú ẹ̀ lópin ìgbà tí nǹkan ọ̀bá ti wá nínú òfin tiwa bẹ́ẹ̀ kí ló wá nínú òfin wa òun náà ni ó wà nù tíra wa Hisnul Muslim dàtúmọ̀ sí Yorùbá wàá rí nbẹ gbàgàdàgbàgàdà ó lè kà á ní àràfi lárúbáwá ó sì tún lè kà á láràfi òyìnbó tí wọn máa já sí lárúbáwá lẹ́nu rẹ̀ allahu akbar allahu akbar allahu akbar ẹmẹ lónù ẹ̀mẹ́ta gbogbo gbàtà bá ti wọ mọ́tò àbágun machine àbágun kẹ̀kẹ́ and travel سبحان الذي sakhkhara لنا هذا وما ma له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إني أسألك في سفري هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علي سفري هذا واطو عني بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعداء السفر وكآبة المنظر وسوء المنقلب fìlmáàlì wal ahl ọparí a orí kúnú ẹ ká nínú tíra wa Hisnul Muslim atúnṣàlàyé ìtumọ̀ rẹ̀ síbẹ̀ tó lásìkò ha lónìí a lè túmọ̀ rẹ̀ tó bá ti ṣàdúrà yìí tán ti parí nù o ti wà lábẹ́ ààbò Ọlọ́run kẹ́ ẹ máa eléyìí ẹ ká wá mọ̀ ìgbẹ́ni tí lọ ṣiṣẹ́ hajj tó ti débi tí ó ti ṣiṣẹ́ tà ìṣiṣẹ́ àkọ́kọ́ nǹkan tí ó kọ́kọ́ mójútó òun náà ní kí ni al-ihram ihram eléyìí tí a lè túmọ̀ léde Yorùbá sí gbígbé harami al-ihram yìí ó ní àkókò tá a lè gbé ó sì láwọn àyè tá a ti lè gbé iṣẹ́ àkọ́kọ́ nu al-ihram ó ní àkókò ó sì láwọn àyè tá a ti yà sọ́tọ̀ tá a máa ń lọ tó bá jẹ́ tó bá jẹ́ pé ẹni tí ń lọ láti bí ní nàìjíríà ó tètè gbéra nígbà tá a bá ti dé Jidda a ní lọ Mẹ́kà Madina ni wọ́n kọ́kọ́ kó wa lọ Madina ni wọ́n kọ́kọ́ kó wa lọ tá a bá tètè dán ẹni tó sì lọ sí Madina àti Madina ni ó ti gbé ìhìrọ́ọ̀mù tiẹ̀ tọ́ba wa pẹ́ wa kó tó di pa gbéra àsìkò yawmu tarwiyah ọjọ́ kẹjọ oṣù Dhul-Hijjah ó ti súnmọ́ kó tó di pa gbéra láti Nàìjíríà ń bí àjẹ́ ìpè tá a bá ti kúrò ní Jeddah ńkọ́ Mẹ́kà ńlá máa lọ tààrà kéèyàn ọ̀ma sọ yá wa àbọ̀pẹ́ wa ọ pàtàkì falálàjì ti ń lọ láti nàìjíríà bì sọ pé wa àbọ̀ yá wa ọ pàtàkì torí pé tó bá yá wa ajẹ́kẹ́bọ̀ lákọ̀ọ́kọ́ lọ alimadina tó bá sì pẹ́ wa ìmọ̀lá lọ tààràtà maka àǹfààní tó wá wà nínú pé maka là ń lọ tààrà àbí madina lákọ̀ọ́kọ́ ń lọ òní wípé. á fi láǹfààní àti mabo láti gbé ihram wa níbo láti gbé ihram pípé àbí yíyá tó bá yá wa ní ó jẹ́ àmà tó bá yẹ pọ́pẹ́ wa tó jẹ́ igbe Mẹ́kà ń lọ tààràtà á gbé ihram wa síwájú kótó dípa dé tá a bá yá tó bá pẹ́ wa tó ṣe pé maka là ń lọ tààràtà ńṣe lágbé ìhìrọ́ọ̀mù wa kó tó di pàdé jìdá nítorí ibi tó ṣe déédéé rọ́ọ̀bẹ̀rọ̀ tó yẹ ká ti lọ gbé ìhìrọ́ọ̀mù ń bẹ nínú òkun ni síwájú kó tó di pàdé jìdá ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún kó tó di pé bàálù balẹ̀ ní jìdá làyè yẹn wà ó túmọ̀ sí wípé tí mo bá ti mà ipò ti pẹ́ wa bí gbọ́jà wípé ìjọ kẹta àbíjọ kejì nínú oṣù zelhijjah la gbéra àní láǹfààní àti lọ sí almadina láti ìkẹjà kò burú kó o ti yọ aṣọ ihram rẹ lọ́wọ́ kò burú láti ìkẹjà kó o ti wẹ̀wẹ̀ sílẹ̀ ní ìwẹ̀ ihram tó ń ti ihram táyé ọba gbọ́ láti wẹ̀ kò sí tó burú mbẹ̀ wàá mú aṣọ ìhìrámù rẹ lọ́wọ́ kò sì sí bàálù tó wọ̀ lásìkò hajj kọ́dà gan lásìkò tí èsì àsìkò hajj tó bá jẹ́ pé máa ń lọ sí Jidda láti ibi kíbi ọba ti wọ̀ ọ́ wọ́n máa sọ fún ọ nínú bàálù yẹn àfi tó ọba láǹfààní àti gbèdè tí wọ́n sọ wípé àyè bá mọ́ tí bá fẹ́ ṣe umrah o àyè tẹ́ ti gbé ihram ó sì ń ku nǹkan bí ìṣẹ́jú márùn-ún síbi tá a wà yìí ní ìrìn bàálù ni o ó ń ku ìṣẹ́jú márùn-ún síbi tá a wà yìí èmi ti yọ aṣọ ìhìrámù mi lọ́wọ́ ìgbà tí wọ́n ló kù ìṣẹ́jú márùn-ún ń gbé wọ̀ nígbà tí ìṣẹ́jú márùn-ún máa ń kú dẹ̀dẹ̀ kó tó màá sì dàníyàn eléyìí túmọ̀ sí wípé ntayọ mi kọ́ọ̀tù mi kó tó di pé mo gbé al-ihram. tó bá jẹ́ pé ó bá pẹ́ wa àti pé ká tó dé Jeddah pẹ̀lú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nù bàálù ìní màá ti gbé ìhìrọ́ọ̀mù mi àmọ́ tó bá yá wa Al-Madina là ń lọ tààràtà a sì ti mà ìpè lílọ sí Madina kò sí nínú ṣe hajj ṣùgbọ́n ń nínú nǹkan tí ẹ̀sìn Islam fi ṣe wá lójú kòkòrò pé kéèyàn ń rìnrìn àjò lọ sí mọ́sálásí anabi muhammed sallallahu alayhi wa sallam kó lè bá a láǹfààní àti kírun nínú ẹ̀ yẹn ni pé kókó ń tàǹtì torí rẹ̀ lọ sí madina ní kíni ká lè bá a lọ kírun nínú mọ́sálásí anabi wa muhammed sallallahu alayhi wa sallam àbí òwò yìí ẹnìkan ó lóun kan lọrin wọn alẹ́ tó bá kírun bẹ́ẹ̀ iná ọlọ́run ti dè é fún pé kíni ìsọkúsọ. So sòsá ẹnìkan wá sílé òǹkírun ní mọ́sálásí kan káírò káírò ẹnìkìnnì sáà lè fi wé kékerun ní mọ́sálásí anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam pé kíni. ẹnìkan olùkírun ní mọ́sálásí kan beirut beirut pé kíni. wé kákerun ní mọ́sálásí yòówù nínú mẹ́kà tó bá sá ti wà nínú haram á lè fi wé láéláé torí ẹ àyè ọlọ́lá ó yẹ kí gbogbo olóríire ọmọ sojú kòkòrò àti ìrìgbò náà débẹ̀ lọ́kìrùn kọ́lọ́ má ṣe lè wọ gbogbo wa kama ìpè àkọ́kọ́ sẹ́ni al-ihram al-ihram ó sì láàyè àkókò ihram fẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ umra gbogbo gbani kò sígbà tó lè ṣe umra láàyè yìí kò sí àkókò kan pàtó tẹ́sí islam ńlá kalẹ̀ wípé àfìgbà náà ló lè lọ sí umra gbogbo ìgbà tó bá rọ ọlọ́run ò lè lọ sí umra rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé láti pé àwọn èèyàn máa ń sojú kòkòrò láti lọ sí umra nínú àwẹ̀ ramadan torí pé anabi sallallahu alayhi àwọn ni wọ́n sọ fún wa wọ́n ní umratun fi ramadan ta'dilu hijja nínú riwaayà kan ta'dilu hijjatan ma'i kẹ́nikẹ́ni tó bá lọ ṣe umra nínú Ramadan umra tó lọ ṣe ó ṣe déédéé hajj ní ládàá ni òkè ṣe pé kọ́ ọmọ lọ hajj máa o ẹnikẹ́ni tó bá lọ ṣe umra nínú Ramadan nínú rìwáyà mi ó ṣe déédéé pẹ̀lú pé ọba mi ṣe hajj lọ́dún kan náà anabi Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ làwọn èèyàn ṣe máa ń sojú kòkòrò láti lọ ṣe umra nínú Ramadan ṣùgbọ́n kò sígbà tá a lè ṣe umra a sì ti sọ wípé tó bá yẹ pé ẹnìkan bá ti sọ di ìbáàdà pé gbogbo Ramadan ló gbọ́dọ̀ lọ ọmúra gbogbo Ramadan ló ẹ̀rù ń bà wá fún kó má jẹ́ kí kárí mi kó má jẹ́ kárí mi kó má dàbí àwọn ọbẹ̀ òní sílẹ̀ pàǹpẹ̀ràn léyà ọbẹ̀ òní sílẹ̀ ńgbà kan ó lè sílẹ̀ torí pé o ti lówó ò ní má kìí ṣe nǹkan tuntun láyé ọlọ́run ti bù ọ́ láṣìírí kò sí bíbọ̀ àṣírí lọ́dún yìí kìí ṣe nǹkan tuntun ó lè bọ́ aláṣìírí lẹ́ẹ̀mí ṣùgbọ́n lọ́dún yìí kò sí bíbọ̀ àṣírí gbogbo nǹkan yẹn kìí ṣe nǹkan tuntun torí ẹ àìrí nínú àwọn tí ń lọ ọmúra ọdọọdún yẹn tọ́pẹ́ tó bá ti dé yóò tún ẹ̀dá pé má gbàgbé àwọn náà àdúrà káwọn tún lè lọ lẹ́ẹ̀mí o á ó túmọ̀ sí pé ọ̀bẹ ò ní sí lẹ́nu kìí ṣe torí ọlọ́ọ̀mọ wọn fi ń gbókun ní lọ́dọ̀ àwọn aláìmọ̀kan náà la sọ pé ẹni tó bá lówó dípò kó ọmọ lọ ọmúra ọdọọdún níbo ti lọ ó ti lọ ó ti tó ọyà bẹ̀rẹ̀ sí fowó rẹ gbẹ́ kànga fáwọn èèyàn kó wọn máa mú mi fowó rẹ kọ́ mọ́sálásí kalẹ̀ kó wọn máa kírun bẹ́ẹ̀ nítorí pé ṣẹ̀ríà islam kọ́ wa pé àǹfààní tí mo bá fowó ṣe tí ò mọ lórí èmi nìkan tẹlomiin náà jẹnu àǹfààní o ó ní ládàá lọ́dọ̀ ọlọ́njọ́ etí ládàá rẹ mọ lórí èmi nìkan lọ torí ẹ̀kọ́ mẹ́jẹ̀ polówó ń lo umra ti ń lọ ní gbogbo Ramadan gẹ́gẹ́ bí ọ̀nà àti sáfà ti ṣe dáadáa tìrìkọ́ anabi sallallahu alayhi wa sallam ọ̀ lawọ́ àsìkò tó lawọ́ jù kò sí bí Ramadan wọ́n ti wá túlẹ̀ àwọn àti sọ kékeré ẹ ràn àwọn èèyàn lọ́wọ́ ẹ sì ràn lọ́wọ́ wọ́n ti túlẹ̀ ó ti lọ ó sì ṣètò kankan kalẹ̀ kó tó lọ Islam ò fẹ́ bẹ́ẹ̀ tó àsìkò tá a lọ ṣe umra kò sígbà tó lè lọ àmọ́ hajj kì ṣe gbogbo àwọn máa lọ ṣe hajj o ẹ̀rí nísìn kásìkò hajj ò tó tó ọlọ àràfà ó bó ṣe ẹnìkan ò ní wọ lọ mọ kí ló gbé ọ wá ó dà gbogbo yẹn ọmọ pé kí ló gbé ọ wá ní sí òsì nǹkan àbẹsọ òun lẹsìn ni lẹ wá wò ti tó wà á rí i pé ọjọ́ yun yóò dàbí ìgbà tó ṣe é pé Allahu Akbar àti ìyẹn ni pọ̀ adúpẹ́ fọlọ́n tó lọ sí wa mùsùlùmí sẹ́ni bí rọmọdún sì tán tá ìtàn báyìí ìjọ alákọ̀ọ́kọ́ tá a sọdún yìí ìṣe hajj àsìkò hajj ti bẹ̀rẹ̀ rọmọdún tán hajj wọlé ìjọ àkọ́kọ́ tọ́jẹ́jọ́ ọdún tọ́jẹ́jọ́ àkọ́kọ́ nínú oṣù ṣàwáàlì ìní àsìkò hajj ti bẹ̀rẹ̀ torí ẹ̀ ṣàwáàlì rẹ̀ kẹ́ẹ̀dá àti ìjọ kẹwàá ìjọ nínú oṣù Dhul-Hijjah yẹn àsìkò hajj ni sábà bíọ́ àkókò hajj ọlọ́ni alhajju ashhurun ma'lumat hajj tẹ́rí àwọn oṣù tá a mọ̀ ni ní lásìkò hajj tọ́ba wa bíọ́ léèrè pé àwọn àkókò wo gan oṣù wo lóṣù hajj dáwọn lóhùn pé oṣù shawwal oṣù kẹwàá nínú kàlẹ́ndà islam dolkẹ́rìdà oṣù kọkànlá nínú kàlẹ́ndà islam àti ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù lẹ́lẹ́hẹ́jà àwọn àkókò hajj kí wọ́n á ní túmọ̀ pé hajj ti bẹ̀rẹ̀ láti ijọ́ àkọ́kọ́ ní oṣù shawwal tá a sì mà ike gbogbo ṣe hajj kò lè gba àdújọ́ márùn lọ kí wọ́n á ní túmọ̀ pé ṣe hajj ti bẹ̀rẹ̀ láti ijọ́ ọdún àwẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé téèyàn bá gbé ihram tó gbé ara ní oṣù Ramadan pé wọ́n ọlọ́run mo dàníyàn láti lọ ṣe hajj ṣé hajj náà ni ó jẹ́ àbá nìkan parí rẹ̀ sí umra ìyapa láàrin àwọn olùmọ̀ ètò ọdọgba jù ní pé kò lè jẹ́ hajj nítorí pé àkókò tó lọ gbé ìhìrámù hajj sí kò sásìkò kìí sásìkò hajj ṣùgbọ́n láti ijọ́ kìíní nínú oṣù shawwal ìjọ ọdún àwẹ̀ tó o bá lọ gbé haram pé wọ́n lọ́n mo dàníyàn láti ṣe hajj Ihọrọ amụrụetijọ o duogwụ dọgba o duogwụ pịịn ọ na ọ ghọọ arụ ọlọ laa tijọ ọdụ awọ ọ n'otu ụmụ abịanụ haremi rị ọ meji osu meji n'ịjọ diẹ o le gan osu meji atijọ meji o du otiti osu meji atijọ meji ọ ghọọ atị ala alala ihe njọja ndị ọ si sọ̀rọ̀ pé wọ́n lọ fẹ́ pẹ́ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé àsìkò àjì ti wà báwọn àwọn olùmọ́ni ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀ torí pé láyé jọ̀hún ọ̀nà tá à ń fi rìnrìn àjò tó ẹgbẹ́ wákàtí mẹ́rin wákàtí márùn-ún àti déjìdá yìí kò sí tẹ́lẹ̀ kò sí tẹ́lẹ̀ kódà dì sìn àwọn kan wà tó wọn aláti so aláti Russia tó ẹgbẹ́ mọ́tò wọn ò gbé wa Uzbekistan Turkmenistan mọ́tò ni wọ́n ò gbé wa àwọn ẹlòmíì ni wọ́n sọ fún yín pé ìrìn táwọn rìn bóyá ìrìn oṣù méjì ní lọ́nà kó tó di pé wọ́n dé mẹ́kà nígbà tó máa dé mẹ́kà yẹn tán torí bí wọ́n ti ṣe jẹ́ pé ìmọ̀ọ́nì ráyè jókòó lọ́kàn wọn ọ̀pọ̀lọpọ̀ ní wọn ò ní fẹ́ kàn jókòó lásán hajj sì ń kóṣù kan àbọ̀ lápèjúwe wọn ò ní kàn fẹ́ jókòó lásán wọ́n fẹ́ láti jẹ́ pé bí wọ́n ti ṣe parí rúmúra wọn káwọn tún padà lọ sí Madina lápèjúwe á sì rí nínú wa ẹni tí ó ní hajj qiran ló ń fẹ́ ṣe láti gbà yẹn ló ti wá wà nù ihram tiẹ̀ ẹlòmíì lè gbé hajj ifrad ló ń fẹ́ ṣe láti gbà yẹn ló ti wà nù ihram rẹ̀ fóṣù kan àbọ̀ torí ẹ̀ àsìkò hajj nù ẹni tó bá fẹ́ ṣe hajj hajj ní miqat almakani àyè tá a ti lọ gbé ihram òun náà wà o torí ẹ̀ ló ti jẹ́ gbé a lè gbé ihram láti nàìjíríà bí kí la gbà lérò pẹ̀lú ihram kì í ṣẹ̀wù tá a wọ̀ lásán o àníyàn mo fẹ́ ṣe hajj tàbí umra ni là ń pè ní al-ihram àníyàn mo fẹ́ ṣe hajj tàbí umra ni wọ́n ń pè ní al-ihram ṣùgbọ́n àníyàn kan ni tó yàtọ̀ sí gbogbo àníyàn àníyàn tẹ́wù kan pàtàkì máa bẹ pẹ̀lú ẹ̀ ọ́ wẹ̀wù fún un ẹni tó bá fẹ́ ṣe hajj tàbí umra yọ wẹ̀wù fún àwọn ààyè téèyàn máa ti gbé ihram téèyàn ó ti dà níyà ẹ mọ̀ kí tá a bá fẹ́ kírun àdèkínà ń lé wa kọ́dà ń jù ṣùgbọ́n ara ẹ̀yàn anabi sallallahu ní káwọn ọkùnrin ọlọ́ọ̀kì mọ́ṣáláṣí ni ẹ sì ibi tá a ti kírun láti máa dà níyà ṣùgbọ́n ti hajj òun ò rí bẹ́ẹ̀ ọ́ láwọn ààyè kan tánàbí ti là kalẹ̀ ike ibẹ̀ láti lọ gbé ihram wa àyè àkọ́kọ́ òun náà ni Dhul Hulayfa Dhul Hulayfa Dhul Hulayfa yìí òun jẹ́ miqat àyè gbé arami fáwọn ará Madina ẹni tó bá wà ní Madina anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó lọ sí hajj Dhul ni ó ti dàníyà tẹ́ bá ti jáde ńlùú tẹ́ ẹ mórílẹ̀ ọ̀nà mẹ́kà ẹ bá Dhul Hulayfa níwájú yín ibẹ̀ ni miqat àyè gbé harami fáwọn ará Madina alhamdulillah ilé ìwẹ̀ ń bẹ́ńbẹ́ jàrá tí o sì sípa débẹ̀ kò sómi bómi gbóná lọ́ba ń fẹ́ ọ wà ń bẹ̀ bómi tútù ní lọ́ba sì ń fẹ́ ó rí ń bẹ̀ tútù àti gbígbóná lọ́ fẹ́ mí papọ̀ ó ní bó ṣe sí rẹ̀ gbogbo ó di dédé nọ́mbà tó ń fẹ́ ìyẹn ni pé kó o fi lè bá a láǹfààní àti ṣe kíni àti wẹ̀ tó o bá dé mi court ní Dhul Hulayfa Dhul Hulayfa yẹn ló ti gbé ihram ìyẹn tó bá gbé Madina kọ́kọ́ kó lọ ẹni tí ń lọ ṣiṣẹ́ hajj Dhul láti gbé ihram bóyá wọn lè sọ fún yín pé kẹ́ ẹ wẹ̀ kalẹ̀ láti lé kọ́má jẹ́ pé ńgbàtà bá dé mi court torí pé ẹ̀yin wá ẹlòmíì wá ẹlòmíì wá lódodo ilé ìwẹ̀ tó wà ń bẹ̀ ọ̀pọ̀ jantirẹrẹ ṣùgbọ́n jantirẹrẹ rẹ̀ kò tó báwọn èèyàn ó sì pọ̀ lọ́jà rà àwọn kan máa dúró fúnra wọn náà ni ṣùgbọ́n yẹn torí kẹ́ ẹ má bàa nídìílé àwọn ẹni tí ń kó yín tí wọ́n ń kó yín rìn wọ́n sọ pé kíkálukú ọ̀wẹ̀ kalẹ̀ láti òtẹ́ẹ̀lì tí wọ́n sọ yín sí ní Madina kò sí ní tó burú kí wọ́n má kagídé hárí kó má tán ara rẹ̀ jẹ́ because tí ó bá sọnù mọ́jàmá lọ́wọ́ látìgbà tá a ti bẹ̀rẹ̀ ṣe hajj ọlọ́ọ̀lọ́mọ bíi tẹ́ ti pàdé o torí ẹ̀ tí yẹn bá wẹ̀ kalẹ̀ láti ibi tí wọ́n sọ yín sí tó o tún ti gbé aṣọ ìhìrámù rẹ sọ́rùn láti lé eléyìí ò túmọ̀ sí pé o ti gbé ìhìrámù ìpalẹ̀mọ́ gbogbo eléyìí o ọ̀ wá ní dání àfi bá dé Dhul Hulayfa. Dhul-Hulayfa òun náà ni mìkọ́tù tó jìnnà jù sí Mẹ́kà four hundred and fifty kilometers ẹni sí Mẹ́kà òun ló jìnnà jù sí Mẹ́kà eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ fún gbogbo ẹni tí ó bá jára Madina abọ́bá gba Madina kọjá kótó di pé ń sí Mẹ́kà ẹlẹ́ẹ̀kejì òun ni Al-Juhfa òhun ńlọsì kejì nínú jíjìnà òun jẹ́ one hundred and eighty three kilometres sí Mẹ́kà one hundred and eighty three kilometres sí Mẹ́kà ibi ìní ààyè ìgbé harami fáwọn ará Sham àwọn ará Misr àti gbogbo ará Áfíríkà wa yìí Juhfa ìlàyè ìgbé harami fáwa ṣùgbọ́n Juhfa yẹn ó ti dahoro Juhfa ti dahoro kí ló ṣẹlẹ̀ ìgbà tá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n dé Madina ibà akọ ọba bẹ̀rẹ̀ sí ní yọ àwọn sàbí lẹ́nu anabi wa bẹ̀ lọ pé wọ́n lọ fi ìfẹ́ Madina sí wa lọ́kàn gẹ́gẹ́ bó ṣe fìfẹ́ Mẹ́kà sí wa lọ́kàn wá kó gbogbo ọba tó wà nínú ìlú yìí kó dá sí Juhfa kó gbogbo ọba àrùn bàtọ́ wà lù yìí dá sí Juhfa ọlọ́run sì gbádùn àǹbá ọgbà bánàbì ṣẹṣẹ ọlọ́run wá kó gbogbo àrùn bàtọ́ wa Mẹ́dínà ọlọ́run dá sí Juhfa sí sọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ sí Juhfa Juhfa bá dahoro kálukú túlẹ̀ ẹnìkan ò gbé bẹ́ẹ̀ dòní yìí dòní tá à ń sọ̀rọ̀ yẹn ẹnìkan ò gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n ìlú kan wà ní déédéé ibi tí Juhfa wà ìlú yẹn wọ́n ń pè ní Rabigh Rabigh ibẹ̀ làwọn yẹn ti ń gbé ihram lónìí torí ẹ ẹni tó bá ń lọ láti nàìjíríà tó fẹ́ lọ sí mìkọ́tù rẹ̀ níbo ni ó lọ yóò lọ sí rọ́ọ̀bìn ibẹ̀ ni ó ti gbé ihram ṣùgbọ́n àbùkátà karamba ni o ìgbà tí ó bá jẹ́ pé Madina wọn kó wa lọ mìkọ́tù wa ti di kí ni Dhul Hulayfa àwọn ará Madina tọ́ bákan náà tí èèyàn bá wá pé Yemen ilẹ̀ yẹn ti ń bọ̀ èyàn gbé ihram tiẹ̀ ní yalamlam èyàn gbé ihram rẹ̀ ní yalamlam yalamlam yìí ó ní àyè gbé harami fún àwọn ará Yemen tó bá jẹ́ wípé Najd lèyàn bá ti ń bọ̀ èyàn gbé ihram tiẹ̀ ní Qarnul Manazil. Qarnul Manazil lónìí orúkọ ìlú yẹn ti yí padà wọ́n ń pè ní As-Saylul Kabir agbára agbára ńlá As-Saylul Kabir ìlórúkọ rẹ̀ ń jẹ́ lónìí tó bá wá jẹ́ pé Iraq àbáwọn ìlú tó dàbí Iraq lèyẹn bá ti ń bọ̀ ibi tí yẹn ti gbé ìhìrámù rẹ̀ wọ́n ń pè ní Dhatu Irqin. ذات cirqin lèyìn إحرام. ti gbé ihram òun sì jẹ́ ninety four kilometres sí Mẹ́kà torí àwòrán tó wà lọ́wọ́ mi a scan rẹ̀ but ẹ̀rọ tí a fẹ́ lò fún kò wà available nínú àwòrán tó wà lọ́wọ́ mi wọ́n ṣàlàyé bí àwọn àyè ti ṣe wà sí Mẹ́kà wọ́n ṣàlàyé bí Dhul Hulayfa ti ṣe wà sí Mẹ́kà bẹ́ẹ̀ bí Juhfa ti ṣe wà bí Yalamlam ti ṣe wà Qarnul Manazil Dhatu Irqin eléyìí jẹ́ àwọn àyè tá a ti máa gbé ihram ìgbà tá Nabi sallallahu alaihi wasallam ṣàlàyé àwọn àyè yìí wọ́n ní hunna lahun wa ata alayhin min ghayri ahlihin mimman arada hajja aw al-umra wọ́n àyè yìí o. tàwọn ẹni tí ń gbé àwọn àyè yìí ni àyè gbé haram ni fáwọn ẹni tí ń gbé Ati àti gbogbo ẹni tí ò gbé bẹ̀ àmọ́ tó gba kọjá pẹ̀lú àníyàn kó n fẹ́ lọ sí hajj tàbí kí gbogbo ẹni tí ò gbé nínú àwọn àyè yìí ti lè gba ọ̀kan nínú àwọn àyè yìí kọjá pẹ̀lú àníyàn pé hajj àbí ló ń lọ sí ó ti gbé ihram ni ó ti gbé ihram torí ẹ gbọdọ fi láì gbé ihram bẹ kẹlẹ ńlọ Juhfa tẹ bá ṣe bẹ́ẹ̀ sẹlọ ẹni tó gba Juhfa kọjá nítorí pé ó fẹ́ lọ ṣe hajj tàbí umra kò gbọ́dọ̀ kọ̀ láti gbé ihram rẹ̀ ní Juhfa kó wá sọ yìí pé ó dìgbà tó ń bá dé dátù irqin kọtọ torí pé mo fẹ́ gba mikọ́tù méjì kọjá kọtọ kí n pa ihram tì láti mikọ́tù alákọ̀ọ́kọ́ ibi tẹ́mi wá ń gbé ń bẹ láàrin mikọ́tù ní sí maka mikọ́tù ń bẹ lẹ́yìn maka ń bẹ wájú ilé tí mò ń gbé ní ìlú tiwa àárín maka àti mikọ́tù lọ́wà anabi sallallahu alayhi wa sallam wọn lẹ́ni tí ilé rẹ̀ ibi tí ń gbé tó bá maka àti mikọ́tù ìlú rẹ̀ ní mikọ́tù rẹ̀ kò fi ìlú yẹn lẹ̀ kò fi gbogbo ilé ìlú lẹ̀ láì gbé ihram tó bá fi lè fi gbogbo léèlú lẹ̀ láì gbé ihram á sọ kó ti fi mìkọ́tù sílẹ̀ kó tó di kó gbé al-ihram. ìjẹ́tẹ́lẹ̀ ìbáyé wa a rí i pé a jẹ́ pé mìkọ́tù mìkọ́tù tó ń wí yìí tó rọ̀ mọ́ pọ̀ tó bá dé mìkọ́tù tó ti yẹ kó gbé ihram ọ̀ gbọ́dọ̀ tayọ rẹ̀ láì gbé ihram torí tó o bá fi lè tayọ rẹ̀ pínrín kó tó di kó ihram èèyàn dáràn ẹnikẹ́ni tó bá fi lé tayọ miqat kó tó di kó ihram onítọ̀ ń dára nísìn ó fi miqat sẹ́yìn ó ihram ọ̀wá ń lọ ọ̀ ń lọ ọ̀ ń lọ ẹ fi wá rìnrìn kìlómítà kan péré sí miqat ló bá gbé ihram láti bẹ̀ ẹ ti fi miqat sílẹ̀ pẹ̀lú kìlómítà kan kó tó gbé ihram ẹ ti fi mi kọ́ọ̀tù sílẹ̀ pẹ̀lú yáàdì kan péré kó tó gbé ihram tó o bá fi lè gbé ihram lẹ́yìn tó ti tayọ mi kọ́ọ̀tù kọ́ ọmọ yìí pé o ti ṣe nǹkan kan tó jẹ́ ẹ̀ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ò yẹ kẹ́ni tó gbé ihram ọ̀dà ó ti di ọ̀ràn yẹn lórí rẹ pọ̀pẹ̀ràn ọ̀dà mo ti gẹ́tì pé mo ṣe mistake nígbà tí mo gbé ihram lẹ́yìn tá a fi mi kọ́ọ̀tù sílẹ̀ ṣé mo lè padà kí lọ tún ìhìrámù mi gbé kò sáyè bọ́ ọ bá padà gan lásán ni torí pé o ti dàníyà lẹ́yìn tó fi mi kọ́ọ̀tù sílẹ̀ ló tó dàníyà o ti sẹ̀ ẹsẹ̀ yẹn ò sí ha àmọ́ tó bá jẹ́ pé a ti kọjá mi kọ́ọ̀tù èmi ò rántí láti dàníyà ìsìtì dàníyà a lè padà sí mi kọ́ọ̀tù kí n lọ dàníyà pípadà yẹn wúlò fún mi níìsín ẹni tó padà láti gbé ihram tí o ti gbé nígbà tó gbàgbé tayọ mikot eléyìí kò sẹ́lọ̀ àmẹ́ni tó dà níyàn lẹ́yìn tó ti tayọ mikot pípadà rẹ̀ sí mikot kò lè pàṣísí rẹ̀ rẹ̀ ó sì máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ sáwọn alálàájì torí tí wọ́n ti wọ mọ́tò mọ́tò tí wọ́n wọ̀ yẹn wọ́n lè má rántí dàníyàn tí mọ́tò fi gbéra mọ́tò gbéra ó ti fi mi kọ́tílẹ̀ wọn ni ẹ̀dá ní ẹ̀dá ní àá ó ti bọ́ ó ti bọ́ dírẹ́bù sì ní padà ẹ bá ní inna Allaha ghafurur rahim àwọn sọ pé tọ́ wa annahu shadidul iqab bó ṣe jálá foríjì títún máa kẹ́yàn ìyá kan bẹ lọ́dọ̀ rẹ̀ ó lè koko ọlọ́mọdé ọ̀tọ́ sí wa sòǹjẹ́ tá a bá ti mẹ́lẹ́yìn ẹja kíyèsí tába ti wá dé miqat kí ló ń fẹ́ ká sí tába ti dé miqat à ń fẹ́ ká wẹ̀ ìwẹ̀ tá a sì wẹ̀ kò fi nǹkan kan yàtọ̀ sí wẹ̀ jánába àfàníyàn gẹ́gẹ́ bá a ṣe máa wẹ̀wẹ̀ jánába nù ni ó yàtọ̀ èèyàn dà níyàn pé mo fẹ́ wẹ̀wẹ̀ al-ihram mo fẹ́ wẹ̀wẹ̀ al-ihram ni ọjà níyàn ẹni tó fẹ́ wẹ̀ ìwẹ̀ yìí kò yọ obìnrin tí ń ṣe nǹkan oṣù lẹ̀ o kò sì yọ obìnrin tó bímọ tẹ́jẹ̀ ń jáde lára rẹ̀ kò yọ sílẹ̀ gbogbo wọn náà ni ó wẹ̀ ìdí ni pé lásìkò tánàbí wa Muhammad sallallahu alayhi ní hajj dágbére tí wọ́n dé miqat ẹnìkan sáré wá sọ fún anabi sallallahu pé Asma bintu Rumais Asma bintu Rumais ìyàwó Abubakar radiyallahu anhu ó bímọ ní miqat bóun ni kò ṣe anábìíní kọ́ wẹ̀ kọ́ sarakosa kọ́ wẹ̀ kó nà dànìyà a sì ti mà wípé ìwẹ̀ yìí kò lè mú nífàsì kúrò lára rẹ̀ eléyìí túmọ̀ sí wípé ìwẹ̀ tá a máa wẹ̀ ní ìwẹ̀ kan ni tó ṣe pa ń wẹ̀ ni. nítorí ìmára àti ìmátótó tí kò bá sáyè fún láti jẹ́ ìmára àyè ń bẹ fún láti jẹ́ ìmátótó ó sì máa ń jẹ́ ìmára ìmátótó fáwọn èèyàn púpọ̀ orúkọ agẹ́tì ẹ̀ ẹni tó ń ṣe nǹkan oṣù kí ni ìwẹ̀ yẹn jẹ́ fún ìmátótó ẹni tí ó ń ṣẹ̀jẹ̀ bímọ kí ni ìwẹ̀ yẹn jẹ́ fún ìmátótó ẹni tí kò sí nǹkan kan tọ́jú eléyìí lára tiẹ̀ kí ni ìwẹ̀ jẹ́ fún ìmọ́tótó àti ìmára so eléyìí túmọ̀ sí pé àní pa ìwẹ̀ yẹn tì gbogbo oníkálukú ní ọ̀wẹ̀ àmọ́ kì í sọ̀rọ̀ yẹn tọ́ ọ bá wẹ̀ ọ̀sẹ̀ lọ ọkàn dúnra rẹ̀ ńlá dànù ọ̀dà àwa dé wọn á ní kò sómi àbómi ń bẹ àwọn èèyàn pọ̀ kọjá sísọ ẹbí pé ńgbà tí kálukú ọba fi wẹ̀ tán omi yìí ti tán àwa dúró wa tán àwa dé mi kọ́ọ̀tù kò sómi sáà lè ṣe tẹ̀yẹ́mù dípò wẹ̀yìn àbá lè ṣe naam ẹ̀rọnu ẹlẹ́yìn lè fi kò dín torí pé ẹ pé ó ń túmọ̀ sí mara ó sì ń túmọ̀ sí màtótó sáà lè ṣe tẹ̀yẹ́mù tẹ̀yẹ́mù ṣe mara lòun àbí màtótó ìmára àbí mọ́tótó wò ní bẹ́ẹ̀ nu eruku ayiwa torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sẹ̀ pín sí méjì bí tá a bá dé miqat tá a rómi sáà lè ṣe tẹ̀yẹ̀mù apá kan nu wọn ni ká ṣe tẹ̀yẹ̀mù tagliban lit-tahara àwọn kan sì pa àgbọ̀dọ̀ sí tagliban lin-nadafa torí ẹ̀ tó o bá ṣe ọ̀sẹ̀ lọ awẹ́ a sì ń fẹ́ ìgbé tí yẹn bá dé mi kọ́ tiẹ̀ tó bá jọkùnrin kó dín irun imú rẹ̀ kù kó dín irun imú rẹ̀ kù nítorí kó má bàa jẹ́ wípé lẹ́yìn tó ti gbé ihram ìnirun mú rẹ̀ wá wù pípọ̀ débi wípé wọ́n máa yọ lẹ́nu tọ́ ma bùkátà pé kó o dínkù láì nígbà tí ọ̀sáyè rẹ̀ ma torí ẹ̀ dín irun mú rẹ kù nígbà tó o bá dé almiqat o lè dín irun mú rẹ kù ní ìgbà tó o bá dé almiqat eléyìí jẹ́ báwọn ṣùgbọ́n o a mọ̀ pé ní gbogbo ògbà kò tọ́ kó o múrùngbà rẹ o irùngbà rẹ o gbọ́dọ̀ fọwọ́ kàn anabi sallallahu alayhi wa sallam wọ́n ní utrukul liha. àfòlẹ́hà ẹ fi irùngbọ̀n yín sílẹ̀ ẹ ju ẹ̀sì ẹ ẹ̀sì ẹ fọ́ọ̀kan torí ìhram àbí òsè ìhram ọ gbọ́dọ̀ fọ́ọ̀kan irùngbọ̀n rẹ̀ torí ẹ wọ́n dà ń bẹ nínú ọ̀kan náà àwọn tíra màlìkíyà gan màlìkíyà ń tòsí ń bí wọ́n sọ pé fárùngbọ̀n rẹ̀ ọ̀jẹ̀ gbà. so eléyìí túmọ̀ sí pé o fárùngbọ̀n rẹ̀ torí pé fẹ́ gbé ìhram torí ẹ̀ náà sọ pé ibn Ubaada Aisha radiyallahu anha oní Sa'ad ibn Ubaada radiyallahu anhu kò bá jẹ́ kó lọkùnrin tó pé tó bá lọ jẹ́ kó nírùngbọ̀n ni torí gbogbo ń tọ́da tọ́da tọ́da lọ́lọ́run ṣe fún ṣùgbọ́n lọ́n da alápágbọ̀n Aisha wa ni kò bá jó lọkùnrin tó pé nílẹ̀ ìtumọ̀ sí pé kí lọ́wọ́ á pé nígbà tí wọ́n ń fárùngbọ̀n ọ̀gbọ̀dọ̀ fárùngbọ̀n rẹ̀ torí kò fẹ́ gbé ihram bákan náà ẹni tí ó gbé ihram afẹ́ pé kó fárun abíyá rẹ̀ kó má jẹ́ pé lẹ́yìn ìgbà tá a bá gbé ihram tán ìnirun abíyá ọmọ ọrùn tá a nílé jókòó ti àwọn èèyàn tí wọn á fẹ́ lọ fárun irun nígbà náà tètè fa kó tó di kó gbé ihram torí súnà náà ni kó máa fa gbogbo ìgbà náà torí pé ọ̀pọ̀lọpọ̀ wà tó gbé irun abíyá rẹ̀ ó ti tọ́dún mẹ́ta tí ò fa tó bá ti làágùn díẹ̀ báyìí òórùn kọ́ mọ́ ẹsìn mọ̀kọ́ sí àti kẹ̀kẹ́ kọ̀ọ̀rán islam dáa pọ̀ ó ní kò farun àbí àgbo sínú oge fa ìdọ̀tí ni ọ̀gùn ni ọ́ tó o ofin fa bákan náà lábẹ́ òfin ká farun abẹ́ fa irun abẹ́ rẹ̀ tẹ́lẹ̀ náà súnà ni máa fa gbogbo gbà kò gbọ́dọ̀ gbógójì ọjọ́ láì jẹ́ fa fa kó má jẹ́ pé ńgbà tó olú bá mú ọ lọ́mọ àrùn oorun tí ò da eléyìí kó sùn á jẹ́ pé ńgbà tó bá ti wà nínú ihram lọ́wọ́ àti fa rárá a gbogbo ẹ̀ báyìí kama yìí pé kò sí lákọọ́lẹ̀ kankan nínú sunna irun kan wà tá à ń pè kò sí irun kan pàtó fún ihram ti hajj àbí umrah amari inú àwọn tíra mi tí wọ́n sọ pé ó kí raka méjì náfìlà ihram kò sí tọ́jú ọbẹ̀ nù sẹ̀ríà ṣùgbọ́n tá a mọ̀ nípa nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ihram wọn tí wọ́n gbé wọ́n máa gbé lẹ́yìn irun ni wọ́n máa gbé ihram wọn lẹ́yìn irun ni ó lè jẹ́ irun ọ̀ràn yẹn torí ẹ̀ tẹ́yìn náà bá ṣe déédéé pé ńgbà tẹ́ dé ọ̀hún ó ṣe déédéé àsìkò ràn ara yẹn èèyàn bá wọn kírun lẹ́yìn tí èèyàn bá kírun tán lèèyàn wá gbé ihram kò ṣe déédéé àkókò run a sì ti kírun ara yẹn wa bó láti ṣe àwọn olùmọ̀ wa ni kò burú kákíraka méjì bóyá pẹ̀lú àníyàn yìí pé tahiyatul masjid à ń kí masalasi torí nu masalasi náà la wọ̀ báyìí àbí ká méjì pẹ̀lú àníyàn yìí pé sunnatul wudu sunna alwala sẹ́mi pé anabi sallallahu alaihi wọn bí bilal wọ́n ní kí ni sẹ́tẹ̀ǹsì tá a mọ̀ ọ́ tóra gbúrò ìrú ẹsẹ̀ bàtà yín nú àlìjánná wọ́n sọ fún Bilal bẹ́ẹ̀ Bilal ló wọn mọ́sẹ́ kan tó ń ṣe tí ọ̀hàn sẹ́lómi ju ipe gbogbo ìgbà tó ń bá sálùwàlá òun máa kírun lọ eléyìí là ń pè ní sunnatul wudu ṣebí wọn náà ṣẹ̀ṣẹ̀ sálùwàlá tán ni méjì lẹ́yìn eléyìí ènìyàn wàá gbé al-ihram tọ́ lẹ́yìn tí a ti wẹ̀ tán ká tiẹ̀ tó lọ kírun gbogbo aṣọ tó wà lára wa lábọ́ọ̀lẹ̀ lọ́kùnrin ààbọ̀ gbogbo aṣọ tá a wọ̀ kò bá jẹ́ bùbá àti sọ́ọ́rọ́ kò bá jẹ́ nàǹsíkì kò bá jẹ́ agbádá gbogbo ẹ̀ lábọ̀ jalabiya ààbọ̀ fìlà ààbọ̀ bàtà alábọ̀tàn ààbọ̀ àwa ní hòhò gẹ́gẹ́ bí ijọ́ àwa bí wa sáyé àwa sàn ìlọ́dì àsàmára àti bóra á fi bo ara wa tó bẹ́ẹ̀ ilẹ̀ yóò ṣe aṣọ tẹ́ ẹ fi lọ́dìhun ẹ gbọ́dọ̀ wọ pátá sísàlẹ̀ rẹ̀ lọ́kùnrin o ẹ gbọ́dọ̀ wọ pátá sísàlẹ̀ rẹ̀ àwọn kan wà nínú àwọn alálàájì kọ́lọ́wọ́n bó fi gbogbo wa mànà bí wọ́n ṣe ń pariwo fún wọn náà nìkún tó lọ ṣùgbọ́n nígbà tán dọ̀ǹtán àwọn míì yarí ah káwá wà láì wọ pátá àwọn àwọn àwọn òrùpá àwọn lè ṣe o lọ́dún kan ìnìjà ìnìjà ṣẹlẹ̀ láàrin àwọn alálàjì Lagos State wọ́n á lura wọn láràfà sẹ́yìn pé àmì pé àjì wọn kò fẹ́ jẹ́ ìtọ́ dànù láràfà wọ́n sì ń gbìyàn látòrí mọ́tò wọn sọ lulẹ̀ sẹ́ni bí tẹ́tí wọ́n ń gbéra wọn wọ́n sọ ẹnìkan ó sì pé sí ìhànú mọ́ni tá ní pátá <laughs> ó ní. Afa, àfà sí ìlú wọn pátá ni pátá báwo subhanallah òun wá tún fi ṣe excuse pé tí wọn bá wọ pátá ní ìsìn kọ so torí di eléyìí ọkùnrin nu o ọkùnrin kò ní wọ pátá kò ní wọ singilẹ́tì so yọ wà gẹ́gẹ́ bọ́lá ti ṣe dá yọ kàn lo ìlọ́dì àti bóra kọ́wá ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ nínú wa lásìkò tá a bá gbé aṣọ ìhìrámù wọ̀ báyìí wọ́n máa pàkàjà aṣọ wọn wọ́n mú etí aṣọ wọ́n kìbọ abẹ́ abíyá wọn ọ̀tún wọ́n wá gbé apálé aṣọ mọ́lẹ̀ wọ́n wá da ètè àárín aṣọ ní ọ̀wọ́ abẹ́ abíyá wọ́n á mú etí aṣọ méjèèjì wọ́n gbé lórí èjìká wọn àlàáfíà ìpàkàjà nù pípàkàjà yìí kìí ṣe súnà àyàfi nígbà tẹ́ bá fẹ́ ṣe tọ̀wáfù alákọ̀ọ́kọ́ nìkan àmọ́ gbogbo ètò ẹ̀ ń ṣe kẹ́ẹ̀tọ́ débi tẹ́tí ṣe tọ̀wáfù alákọ̀ọ́kọ́ ọ̀tàkù súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ètò ọjọ́ súnà ni pé láti ìgbà tẹ́ ti gbé ìhram yẹn aṣọ tẹ́ ẹ̀ dàbóra yóò bo gbogbo ara yẹn àmọ́ tá a bá débi tá a ti fẹ́ ṣe tọ̀wáfù alákọ̀ọ́kọ́ bóyá tọ̀wáfù kudum fẹ́ni tó fẹ́ ṣe hajj ifrad àbọ̀ fẹ́ ṣe hajj qiran àbí tawaful umrah fẹ́ni tó fẹ́ ṣe tamattu ìgbà náà láwa bọ́ apá wa ọ̀tún lábọ́ síta nítorí kí pọ́npọ́ndọ́ ibi apá wa kó lè bá yọ síta dáadáa sábàbí tó bí onígbà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́dún tí wọ́n fẹ́ ṣe umrah tí wọ́n wá láti Madina táwọn kùfàrù Quraysh tí wọ́n jẹ́ wọ́n wọ Mẹ́kà tí wọ́n á sọ fún wọn pé kánábì ó padà wá lẹ́ẹ̀mí tó bá sì padà dé lẹ́ẹ̀mí kò gbọ́dọ̀ kó nǹkan jà dání àyàfi nǹkan àdáàbòbò rẹ ni tárìnrìn àjò máa mú lọ ìyẹn ìdà báyìí náà ànábì padà wá wọ́n ṣe sulhul Hudaybiyah ànábì wá padà wá nígbà tán padà dé gbogbo sàábé wọ́n da aṣọ bo ara wọn àwọn kòfàrù kùrẹ́sì wọn gẹ́ ibà Madina ti sọ gbogbo wọn dá láàbọ̀ ara gbó wọn ló ti dàbọ̀ pin anabi gbọ́rọ̀ sallallahu alaihi wasallam anabi wa sọ fáwọn sábẹ́ pé ọ̀ya kíkálukú ọ̀yọ́ apárí ọ̀tún síta kún ó rí pé kálukú yín jẹ̀bẹ̀ agbára sì ń bẹ̀ so ìdí tí anabi fi ni kún ó ṣe bẹ́ẹ̀ nù anabi ò tún wá ní kún ó dá dúró bẹ́ẹ̀ ọ wá ní lórí pààrà mẹ́ta alákọ̀ọ́kọ́ nínú tọ̀wáàfù alákọ̀ọ́kọ́ ọ̀hún kàmá yára kámákámá bí ìgbà tí àwọn bọ́ọ̀lù ń ṣe jọ́gìn so bẹ́ẹ̀ lọkùnrin ọkùnrin nu yàtọ̀ sóbìnrin o so bẹ́ẹ̀ làwọn ọkùnrin ọmọ ṣe nígbà tí àwọn kẹfẹ́ rírí bẹ́ẹ̀ ni ah! agbára ń bẹ lára wọn lóòótọ́ ìdí tó fi wá sẹ́kù díjọ́gbìn ní alùkìyàmà òní pé ńgbà táwọn ẹbí wá ṣe hajj dágbére bẹ́ẹ̀ lànàbì tún ní káwọn sàbí ó ṣe sábàbí ti tẹ́lẹ̀ ti kó ń bẹ̀ torí gbogbo yẹn ti di mùsùlùmí síbẹ̀síbẹ̀ anabi tún ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ ni ló fi wá sẹ́kù dòní pé tá a bá fẹ́ ṣe tọ̀wáàfù yẹn ìgbà náà láti yọ apá àwọ̀ ọ̀tún síta kúrò nínú aṣọ ìyẹn ọkùn inú o ìgbà náà láti yára kámákámá àmọ́ gbogbo tọ̀wáàfù yòókù rárá o tá a bá faṣọ ìhìrámù wa ṣe tọ̀wáàfù ààbò gbogbo ara wa ni tọ̀wáàfù alákọ̀ọ́kọ́ nìkan tá a bá sì ti parí tọ̀wáàfù yẹn á da aṣọ wa padà á fi bo apá wa tọ̀ tá a bá ti wá dé àti bọ́sọ̀ wálẹ̀ lọ́kùnrin nù àwọ̀ ìlọ́dì àti ìbora àwọn obìnrin kọ́ aṣọ tẹ́ ẹ wọ̀ èyí tẹ́ ẹ wọ̀ tó bá islam mu tí ò tako islam náà ni ó wà lára yín kò sásọ kan pàtó tí sẹ́rí alákalẹ̀ fóbìnrin pé ni ó wọ̀ tí a fi mọ̀ kó gbé ihram kò sí kọ́sá ti dá tó bá sírí ara rẹ̀ kọ́ má jẹ́ aṣọ ọ̀gbọ́sọ̀ hàn kó sì má jaṣọ tó fún kó sì jaṣọ tó bo gbogbo ara rẹ̀ kò bá jẹ́ aláwọ̀ funfun kò bá jẹ́ dúdú kò bá jẹ́ olómi yeye kò bá jẹ́ olómi ewé gbogbo tó bá wù ọ́ ló lè wọ̀ eléyìí wọn bẹ nù ọlá tọ́lọ̀ ṣe fáwọn obìnrin àjùlọ tó ṣe fún wọn lórí àwọn ọkùnrin bẹ̀ wọn gbogbo aṣọ àti pátá àti gbogbo ẹ̀ àti yẹ̀rì gbogbo ẹ̀ kò sí ètò ò lè wọ̀ yàtọ̀ ṣùgbọ́n obìnrin o yọ wá ṣọ́ra kò gbọ́dọ̀ lo ìbòjú tí máa dá ẹyinjú sí ìyẹn an-niqab kò gbọ́dọ̀ lo bẹ́ẹ̀ ni burqa ìbòjú tí wọ́n ti ṣe tó yẹ kó òun kò yé fi ẹyinjú sílẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe gan-an nítorí kó lè bá àbójú kò gbọ́dọ̀ lo o túmọ̀ sí pé kó sí ojú rẹ̀ lẹ́nu torí pé ń ṣe ihram àbí ń ṣe hajj àbí umrah ṣùgbọ́n kò gbọ́dọ̀ fa àwọn nǹkan pàtó tí wọ́n ṣe nítorí àti bojú kò gbọ́dọ̀ ló ń gbàna gẹ́gẹ́ bí Aisha radiyallahu anha ti ṣe sọ nígbà táwọn abẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam aláwọn aṣọ tó ṣe pa àfi lé orí wa aṣọ tá a fi lé orí nígbà táwọn ọkùnrin ọlọ́kùnrin bá ti fẹ́ rìn pàdé wa nígbà táwọn abẹ lọ́dọ̀ anabi sallallahu alayhi à ń rìnrìn àjò láti lọ ṣe hajj a máa ń sọ aṣọ yẹn sílẹ̀ látòrí wa láti fi bojú wa wọn ò se fún ojú èyí tí wọn máa ma se fojú ni wọn ni kò gbọ́dọ̀ ló ń gbà náà bákan náà obìnrin kò lo ìbọ̀wọ́ lásìkò tó gbé ihram o túmọ̀ sí pé kó síwọ́ lè fara yìí o ṣùgbọ́n ìbọ̀wọ́ tí wọ́n ṣe tí wọ́n máa fi bọ̀wọ́ kò wọ́ eléyìí ó túmọ̀ sí pé kásọ rẹ̀ ọmọ gùn aṣọ rẹ̀ lè gùn dọ́jú lọ kọ́wọ́ kó sínú aṣọ kọ̀ṣẹ́ lọ́n eléyìí jẹ́ tàwọn obìnrin káwa mọ̀ ìgbésẹ̀ hajj oríṣi mẹ́ta ni iṣẹ́ hajj oríṣi mẹ́ta ni torí pé a ti wà ní miqat báyìí a fẹ́ gbé ihram èwo ló fẹ́ sínú mẹ́tẹ̀ẹ̀ta wà sẹ́sà hajj kan wà tá à ń pè ní al-ifrad à ń pè ní al-qiran. al al ẹlẹ́kẹta à ń pè ní atamattu' ifrad qiran tamattu' hajj oríṣi mẹ́ta adúpẹ́ fọlọ́n pé gbogbo wa ti ha ifrad ẹ bá ń parí rẹ̀ qiran tamattu' tọ́ adúpẹ́ fọlọ́n ifrad òun náà ní ṣe hajj nìkan sọ tọ́ ẹ pé kò ní umra nù. So, eléyìí là ń pè ní al-ifrad hajj nìkan kò ní umra nù tó bá yẹ pé ni wọ́n fẹ́ ṣe á yìí pé mufuridu ni ọ́ mufuridu nù hajj ẹlẹ́ẹ̀kejì tá pè ní kiran òun ni hajj pẹ̀lú umra lápapọ̀ àmọ́ àníyá ọ̀kan sọ́tọ̀ á máa papọ̀ lẹ́ẹ̀kan náà ni eléyìí ni wọ́n ń pè ní alqiran ẹni tó bá ṣerú hajj yìí wọ́n máa ń pè ní qarin hajj ẹlẹ́kẹta oníkíni atamattu atamattu òun náà ní ṣe hajj eléyìí tá a ṣe ṣùgbọ́n tó ṣe pé umura la kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nígbà tá a ṣe umura parí la bá tún bọ́ra a tún padà sí bíi tàtẹ̀yìnwá àwọn à ń retí ìjọ kẹjọ nínú oṣù Dhul-Hijja kó tó tún di pé a tún tún àníyàn hajj dà eléyìí wọ́n ń pè ní atamattu tó o bá wá béèrè ipe èwo gan ló dáa jù tó jù wípé ká kò sí ètò àṣetò burú o kò séyìí tá a ṣe tó burú torí gbogbo ẹ̀ iná ẹ̀lẹ́rí tọ́ka sí ṣùgbọ́n èyí tó lọ́lá jù tó bá jẹ́ pé èmi àbí wọ́n bá ṣẹ̀ṣà ni hajj tamattu' eléyìí tá a pè lórí sí kẹta ọ̀hún á lọ yẹ ká ṣe. so hajj tamattu' torí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni wọ́n ní káwọn sàábí ó yá níyàn wọn padà sí òun náà ni hajj tá a kọ́kọ́ fi umra bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ń bọ̀ tí wọ́n dé miqat pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àwọn èèyàn dà níyàn ní miqat ṣùgbọ́n ẹ ṣàkíyèsí o ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bó láti dà níyàn wọn ò mọ oríṣi hajj tó wà bó láti ṣùgbọ́n tí kálukú kan sọ ni pé wọ́n lọ́n mọ dàníyàn ru hajj tánàbí fẹ́ ṣe subhanallah torí bí máa ti ń ṣe àmà ṣe pẹ̀lú rẹ̀ náà tó bá lọ bí alọ bí tó bá mú nǹkan á mú ah so ah, laqad kana lakum fi rasulillahi uswatun hasanah wọ́n wá ń lọ bẹ́ẹ̀ títí wọ́n fi dé Mẹ́kà nígbà tí wọ́n dé Mẹ́kà kó di kí wọ́n bẹ̀rẹ̀ tawaf Ànábì ní gbogbo ẹni tí ò bá mẹ́ran lọ́wọ́ ẹran hajj tá a máa fi tọrẹ fún Kaaba tí ò mú lọ láti Madina tí ò mú lọ láti ìlú rẹ̀ kó yí àníyàn rẹ̀ padà sí ti umra báyìí kó yí àníyàn rẹ̀ padà sí ti umra tó wa wá parí umra kó bọ́ra lẹ̀ so that ìsìn àjì rẹ̀ ó fi di tamattu àwọn sábẹ́ wa ní anabi yéé sọ fún wa ká ṣe nǹkan tí wò ó ní ṣe kí ló dé tẹ ní ká wọ̀ bọ́ra lẹ̀ ká sọ àníyàn wa di ti umra ká parí umra ká bọ́ra lẹ̀ ká máa retí jọ́kẹ́jọ́ tó sòsò ìjà ká tó tún dà ní hajj ntẹ́yìn òsèbó lẹ́sẹ̀ ní ká ṣe anábìíní tó ṣẹlẹ̀ ni pé mo mú ẹran hádìí mi lọ́wọ́ láti Madina ńlọ́fà tẹ́mi ò fi láǹfààní àti yáníyàn mi padà sí ti tamattu anabi wa ni lawi istaqbaltu min amri mastadbart lama suqtu alhadiya wala ja'altuha umra tó bá yẹ kó lọ́n tún gbà mí láyè nínú gbèsè ayé mi kí n fi láǹfààní àti ṣe hajj mi ni tamattu lèmi náà bá ṣe eléyìí ló fi hàn á pé hajj tó lọ́lá jù ní kíni atamattu ẹ mẹ́jọ asahun sọ́lọ̀ ẹlòmíì ti gbọ́ pé hajj yẹn wọ́n pẹ́ran ní ọba máa pé ah, ẹ etí ò ní ẹran nu ni ẹjẹ́ á ṣe ah tọ́ ẹyọ kan náà lọ́ra yẹn fa ẹyọ kan lọ́ra yẹn èèlò láàrin ẹran táwọn wá sáwọn táwọn tanra wa jẹ owó tá à ní mú lọ bìkan so ẹ jẹ́ à ṣe hajj tamattu ńlọ́lọ́lájú tí yẹn bá wọn fẹ́ ṣe hajj nìkan eléyìí tá a pè ní al-ifrad bóò láti dàníyà á dàníyà sọ́kàn wa pé wọ́n lọ́ mọ́ dàníyà láti ṣe hajj nìkan mọ́ dàníyà láti ṣe hajj nìkan ṣẹ̀ríà tí wọ́n fara ma fún wa níbí nìkan yàtọ̀ sáyè ẹ̀rí pé gbogbo àníyàn á máa pé ọkàn wa láàní sí torí àdìsọ́kàn ni wọ́n ń pè láníyàn àṣírí ni láàrin ẹrú sọ́lọ̀ eléyìí tó túmọ̀ sí pé àní máa jẹnu wúyẹ́ pé nàwọ́ ètò sọ̀ látàkínní kan báwọn míì ṣe máa ṣe ń lu mi àní máa jẹnu wúyẹ́ wúyẹ́ àníyàn wa jáde ọkàn wa tá a bá ti láníyàn lọ́kàn òtítọ́ àmọ́ níbi hajj yàtọ̀ sí tẹ́ ẹ ní lọ́kàn yín o ṣẹ̀rí àtúngbà fún yín pẹ̀lú ìwí jáde tó bá jẹ́ pé hajj nìkan lẹ fẹ́ ṣe ẹ ti dàníyàn lọ́kàn yín ẹ tún wá sọ pé labbaika hajjan ẹ bá ń wí ná ẹni tó fẹ́ ṣe hajj nìkan nù bí o ti ṣe wí tiẹ̀ nù lẹ́yìn tẹ́ ẹ ti má lọ́kàn yín ẹ tún wí jáde bẹ́ẹ̀ tó bá wá pé hajj àti umra mo fẹ́ ṣe papọ̀ lẹ́ẹ̀kan náà eléyìí tá a pè ní kíni alqiran èèyàn dàníyàn pé labbaika hajjan wa umra ẹ wí bẹ́ẹ̀ so ọmọ dání ẹ̀ hajj àti umra lápapọ̀ tó bá wá jẹ́ pé tamattu ta lọ́lọ́lá jù la fẹ́ ṣe sẹ́nu kíkí náà fi bẹ̀rẹ̀ tiẹ̀ umra èèyàn sọ pé labbaika umra ó láwe so bá ṣe dání ẹ̀ tiẹ̀ nù àbí ká sọ pé labbaika umratan mutamatti'an biha ila al-hajj umratan mutamatti'an biha ila al so bá ṣe dàníyàn tiẹ̀ nù ó kéré jù èèyàn gbọ́dọ̀ gbàgbé labbaika umrah àsìkò wo láwàá dàníyàn gàgà mo ti mọ̀rọ̀ àjì tí mo fẹ́ ṣe ìmọ̀ bá ti ṣe àmọ́ mo mọ ibi tá a ti dàníyàn ìgbà wo lá dàníyàn níbi tá a ti dàníyàn àwọn sàábì sọ fún wa pé ànábì dàníyàn nídòl Hulaifa ńbẹ nu ẹni tó gbé lẹ́yìn irun ọ̀nbẹ nínú wọn ẹni tó sọ gbé lẹ́yìn tánàbì gun nǹkan àgún rẹ̀ ọ̀nbẹ nu ẹni tó sọ pé lẹ́yìn tó gun nǹkan àgún rẹ̀ tí nǹkan bẹ̀rẹ̀ sí ní rìn lọ ó di nǹkan mélòó nǹkan mẹ́ta kí ẹ bó sọ wà Abi Dawud wípé ọ̀dà níyàn lẹ́yìn irun àwọn míì ní kọ̀dà níyàn lẹ́yìn irun àfìgbà tó tó gun ràkúnmí rẹ̀ àwọn míì pé ó gun ràkúnmí rẹ̀ kò tí ì dá ní àfìgbà tí ràkúnmí gbéra tó bẹ̀rẹ̀ sí ni lọ eléyìí túmọ̀ sí pé ètò parí ń làwọn lágbára jù ìgbà náà la dà nìyẹn ṣùgbọ́n ó léwu ó ń lọ dáa ju ó ń lọ léwu jù torí pé ìgbà tí mọ́tò bẹ̀rẹ̀ sí move tí ó bẹ̀rẹ̀ sí move lọ́dà nìyẹn ẹlòmíì ti lè gbàgbéra torí ẹ̀ la sọ pé tó o bá dà nìyẹn tí má fi lè fi mí kọ́tìlẹ̀ pẹ̀lú ìṣẹ́jú àyá tó o bá dà níyàn lẹ́yìn rẹ̀ ọ̀daràn àti pẹ̀ràn àyàfi tó o bá ti dà níyàn tó fi padà wá dà níyàn torí ẹ̀ tó ń ti pé yìí lọ́lọ́lá jù àfi ń yé wa pé kò burúkọ dà níyàn lẹ́yìn irun bóyá irun ọ̀ràn yẹn àbí irun náfìlà tó kí kò sí burúkọ dà níyàn bẹ́ẹ̀ bá ti wọnú mọ́tò èsè dandan kó dúró dìgbà tí mọ́tò bá move torí tí mọ́tò bá gbéra o lè má rántí má torí ẹ̀ àti dàníyàn àwọn à ń lọ nígbà tá à ń lọ sí Mẹ́kà á máa ṣe talbiya labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lè máa ṣe bí mo ṣe ṣe yìí ó kámọ̀ máa gé láàrin pé labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk ìgbà náà látò dákẹ́ innal hamda wan ni'mata laka wal mulk innal hamda wan ni'mata laka wal mulk la sharika laka a máa wí gbólóyìn láwùí tún wí. láwùjọ tún wé kódà èèyàn ọba àwe débi ohun èèyàn há kò sí tó burú mbẹ a sì ń fẹ́ ipe kọkùnrin ọmọ gbóhùn rẹ̀ sókè nígbà tí máa ń wí gbólóyìn yóò jẹ́ ìṣẹ̀sìn fọlọ́ ìtanijí ìtanijí fẹ́ni tó sùn gbàgbéra ìpàkíyèsí sáwọn ẹni tó jẹ́ pé nǹkan míì wọ́n fẹ́ máa mú gbọ́ ṣùgbọ́n obìnrin àfẹ́kùn wọn máa gbóhùn sókè pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pìn ṣùgbọ́n yóò gbóhùn sókè lọ́nà tí ẹlẹgbẹ́ rẹ̀ bìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó fi gbóhùn rẹ̀ tó bá ti gbóhùn sókè ló wọn tí ẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó fi gbóhùn rẹ̀ ó ti tó labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal báyìí la máa wí lọ tá a bá ti dé àwọn ọ̀nà tá a rìn lọ a máa ráwọn àmì pé bíi ga báyìí ló yẹ kẹ́ ẹ sọ ibi ìlọlẹ̀ báyìí ló yẹ kẹ́ ẹ máa wí àwọn olùmọ̀ọ́ sì ní kò burú lẹ́yìn tẹ́lifíyà kéèyàn tún máa wí àwọn gbólóyìn rántí mi náà bíi subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar la ilaha illallah wahdahu la sharika lah lahul wa huwa ala kulli shay'in qadir kásárì pé àwọn gbólóhùn ìrántí lọ́pọ̀ lẹ́nu wa kì í ṣe wórówóró báyìí láàmà sí títí táfìdé maka nígbà tí àbáwádé maka tó bá ṣe pé ifrod àbí hajj tamattu ńlá wa bá ń ṣe àdàníyàn á lọ sí kaaba labbaik allahumma labbaik ata ń sẹ́yìn ànídàkẹ́ o a máa ṣe lọ títí tá a fi fẹ́ bẹ̀rẹ̀ tọ́wáf gbàtà bá ti fẹ́ bẹ̀rẹ̀ tọ́wáf ládàdúró a ṣe tọ́wáf kudum tọ́wáf ìkíkàába torí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni ẹni tó ń ṣe ifrod àbí tamattu káàdì mú kó tiẹ̀ síyàtọ̀ láàrin ọ̀nà tẹ́ gbà ṣe hajj ifrod àtọ̀nà tẹ́ gbà ṣe hajj qiran àyàfi níbi dúdúran ẹni tí ń ṣe kiran yọ pẹran ṣùgbọ́n ẹni tí ń ṣe ìfúrọ́dù ńkọ́ kò ní pẹran ṣùgbọ́n bákan náà wọ́n jọ ṣáàjì wọn ẹni tí ń ṣe ìfúrọ́dù àti ẹni tí ń ṣe kiran èkíní kejì wọn yóò ṣe tawaful qudum wọ́n ṣe tawaful qudum dẹ́mà káábà nìkan lọ́lọ́ọ̀ ní ká ṣe tawafu rẹ̀ kò sí àyè mi lókè pẹ̀ ìbílẹ̀ ti ṣe fẹ̀ tó tọ́lọ́ ń gbà pé ká ṣe tawaful rẹ̀ torí di eléyìí ní gbogbo obìkébé táwọn mùsùlùmí bá gbúrò pé àwọn kan lọ kọ́ kàábà kan ẹ rí i pé ọkàn yóò kọ́kọ́ náà rò pé ẹ́n wọ́n kọ́ kí ni ká má gbọ́ torí ẹ̀ a gbọ́dọ̀ fààyè gbagbakúgbà a gbọ́dọ̀ fààyè gbagbakúgbà inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubaraka wa hudan lil-'alamin Kaaba. kọ̀lẹ́gbẹ́ òṣìṣẹ́ irú rẹ̀ lókè pẹ̀ yìí ẹnikẹ́ni tó bá lọ gbélé èṣù kankan lẹ̀ tó pè ń kaaba wíwo ńlọyẹ̀kọ́ jẹ́ nítawọn mùsùlùmí ò fi ṣe tiẹ̀ tá kaaba mọ́sálásí masjid haram nínú sunna pé ètò dáa jù ka pé ká wọlé gbalẹ̀kùn àwọn ó sì ń bẹ́ńbẹ́ dòní. so tó bá lè yípo rẹ̀ ọ wà lẹ́bàá bíi tí wọ́n ti lẹ́bàá bíi sáàyù lọ́wọ́ àní ìsìn sọ́fà àti márùwà lágbẹ̀ẹ́yìn àwọn olùmọ̀ọ́ ní kí ló dé tá a máa yípo Kaaba tí wọn ò ní ká máa yípo Mẹ́kà torí tá a bá wọ Mẹ́kà wọn ní ká wọlé gbọ́nà tá à ń bá bọ̀ láti Madina àmọ́ tá a bá dé Mẹ́kà tá a fẹ́ wọ Kaaba wọn ní ká wọlé gba báàbò Bani Shayba kí ló dé wọ́n ní àti yípo masjid al-haram kò lé bí àti máa yípo makka abẹ́yìn náà rí bẹ́ẹ̀ àti máa yípo òlu ó lé ju àti yípo masalasi lọ tó fi máa bi tilẹ̀kùn yẹn wà tó bá délẹ̀kùn bẹ̀nu ṣẹ́yìnbà tó bá rọ ọlọ́run ni o wọlé gbà tó bá rọ ọlọ́run wọn bá bu sàlámù kan málẹ́kù kínní kankan sáti wọlé tó bá fẹ́ wọ masalasi jama ẹ̀ mọ̀ masalasi ti wà yín náà mọ́sálásí tiwa yé mọ́sálásí ìlú nù gbogbo ìlú pátáláyé lòun náà sì ní mọ́sálásí ńlá tiẹ̀ mọ́sálásí ńlá gbogbo àgbáńláyé wà ní kíni mọ́sálásí káàbà gbogbo mọ́sálásí sẹ́yìn máa fẹ́ wọ̀ láyé ìyẹn kan wọ mọ́sálásí bí ẹni wọjà ìyẹn kan wọ mọ́sálásí bí ẹni wọlé ìgbọ̀nsẹ̀ kàn gbẹ́sẹ̀ òsì wọlé rárá o ó ṣàkíyèsí ẹsẹ̀ wo mo tì síwájú ńgbà tí mò ń wọlé ẹsẹ̀ ọ̀tún ni ẹsẹ̀ ọ̀tún ló fi wọnú mọ́ṣáláṣí wàá sì ṣe àdúrà tánàbí sallallahu alaihi wasallam fi kọ́ wa ká máa ṣe gbogbo wa tábà wọ gbogbo mọ́ṣáláṣí gbogbo a'udhu billahi al-azim wa biwajhihi al-karim wa sultanihi al-qadim min ash-shaytani ar-rajim was-salatu was-salamu ala rasulillah allahumma ftahli abuwaaba rahmatik tíyẹn bá wá jẹ́ pé gbogbo ẹ̀ níyàn ọmọ a èèyàn gbọ́dọ̀ gbàgbé allahumma ftahli abuwaaba rahmatik èèyàn gbọ́ lárúbáwá kọ̀mọ̀ bí ó ṣe ṣe ọ̀nbẹ́nu tíra àti àtúmọ̀ sí yorùbá hisnul muslim mu lọ́wọ́ kọ́mọ kà ń bẹ̀ àdúrà dáàfin wọ́n mọ́ṣáláṣí kà ń kọ́ wọ́n mọ́ṣáláṣí tó bá ti wá wọ mọ́sálásí káàbà wàá máa lọ tààrà síbi tí alhajarul aswad wà wàá máa lọ tààrà síbi tí alhajarul aswad wà fọ́tò káàbà níwájú wa yìí pé káàbà ilé kan ni aborígun mẹ́rin shaklul ka'bati shaklun muka'abun ẹni káàbà gan fúnra ara rẹ̀ lédè lárúbáwá mukaab òun náà ní nǹkan tó jẹ́ cube so bẹ́ẹ̀ náà ni káàbà náà sì wà láwòrán tó bá wá lọ tó dédì káàbà wà á máa lọ títí tó fi débi tí alhajarul aswad wà òkúta dúdú tí ń bẹ lára káàbà tó o bá débi tí òkúta dúdú yìí wà ìgbà náà lọ́ọ́ da labbaika Allahumma labbaika rẹ dúró tó bá rọ̀ ọlọ́run ká òkúta dúdú náà ni tí ń bẹ lára Kaaba Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní láti inú àlìjẹ́nà lọ́lọ́run bá ti sọ kalẹ̀ Ànábì sì pé ní yaminu rahman apá ọ̀tún ọlọ́run bá wa Ànábì sallallahu alaihi wasallam nígbà tí ọlọ́run sọ kalẹ̀ láti àlìjẹ́nà. ó funfun ó ju lọ ṣùgbọ́n ìwà ẹ̀ṣẹ̀ ọwọ́ mi èèyàn lọ́sọ̀ di dúdú wàá lọ sídìí àpáta yìí wàá lọ sídìí hajaru aswad nídìí lára kaaba bákan mẹ́ta ni ó lè ṣeéṣe kọ́rọ̀ ọlọ́run láti déjì rẹ̀ tí ó bá ọlọ́run má tìyàn o ká má kó ẹsẹ̀ tó ti o. tó bá lè dédìí rẹ̀ wàá fọwọ́ ba òkúta dúdú yìí ọwọ́ rẹ̀ wàá fi bà á tó o bá wàá fi bà á wàá wá fi ẹnu rẹ̀ fi kó ọfọwọ́ bà á ọfẹnu kó eléyìí lọ ga jù nínú báyìí ṣe lè sílẹ̀ fún ọ bọ́lọ̀ bá ní kó lè sílẹ̀ fún ọ bí ẹ máa ń sọ ìgbà tí bí ọ dà ọ dájú pé ibi tí ó kù sínú kọ́dà nígbà tí gbogbo òlu dá péjọ kànìyàn ò sí ń dirẹ̀ àkókò kan kò sí èèyàn fọwọ́ bà yọ fẹnu kò eléyìí wàá túmọ̀ sí pé ẹnu rẹ̀ dẹnu àṣẹ nígbà tó ti fẹnu kò <laughs> alhajarul aswad tó ń bá fẹnu iṣẹ́ pè fún ọ rárá o ẹ̀sán pẹ̀lú mi ọ pé ẹnu ti dẹnu àṣẹ ọba tìmọ́kàdé pé ẹ wá gbàdúrà ẹ wá kó wọn ṣàdúrà fún yín. torí ẹnu ó ti dẹnu rara rárá wàá fọwọ́ bà wàá fẹnu kò eléyìí lọ ga jù kò rọrùn fún mi láti fẹnu kò ṣùgbọ́n mo ráyè fọwọ́ kàn eléyìí ni ẹlẹ́ẹ̀kejì ẹnikẹ́ni tó bá rọrùn fún láti fọwọ́ bà ọwọ́ rẹ wàá wá mú fi kó ẹnu rẹ fi kàn mọ́wọ́ fi rẹ ìgbà tá à ń fẹnu kò tá a fọwọ́ bá wọn a sì allahu akbar yẹsẹ bisimilahi allahu akbar allahu akbar ìgbà tí mo rọwọ́ fi bá máa fọwọ́ bá máa fọwọ́ yẹn kú ẹnu allahu akbar eléyìí lẹ́lẹ́kejì ìrẹ́lẹ́kejì náà ṣe ṣùgbọ́n mo rẹ́lẹ́kẹta ṣe èwo lẹ́lẹ́kẹta mo mú bí pọ̀pá kan lọ́wọ́ mo wá rí pọ̀pá yẹn fi kàn án pọ̀pá yẹn kan òkúta dúdú ara kàába yìí tọ́ba kan pọ̀pá tí mo fi kàn ó màá wá fi kó ẹnu mi Allahu akbar Allahu akbar yẹn nígbà tí pọ̀pá yẹn kan ni o Allahu akbar wàá fi kó ẹnu rẹ Allahu akbar nígbà tó ọ̀rẹ́ kan wàá fi kó ẹnu rẹ eléyìí jẹ́ oríṣi ọ̀nà mẹ́ta takọ́kọ́ lọ ga jù lọ gọ̀ọ̀rọ̀ wa máa rí sí ona ní kí látọ̀ ọ̀kan Allahu Akbar wàá ibi kan ibi tó kùtà yẹn wa wàá gbọ́wọ́ sókè pé Akbar ọ̀ wàá gbọ́dọ̀ kwenu o torí pọ́wọ́ rẹ ọ̀kan òkúta yẹn tọwọ́ bá kàn ló ló fi kwenu ẹnu ọwọ́ kàn fi kọ ẹnu kí ló fi fi eléyìí jẹ ẹni pé tẹ́lẹ̀ ní déédéé ibi tí òkúta dúdú yẹn wà lára Kaaba ńṣe ni wọ́n sàmì sí ibẹ̀ wá sóde láti fi hàn àwọn èèyàn pé tẹ́lẹ̀ máa ti ṣe tọ́wọ́ fúbọ́ lórí táìsì tọ́jẹ́ funfun yìí o tẹ́ ẹ bá ti rí aláwọ̀ kùnkùn má dí o ẹ ti dé déédéé ibi tó kùtà wà ìmọ̀ wá fàtàwọn èèyàn máa fi ṣe funfun fún bẹ́ẹ̀ tó di pé wọ́n máa ń ṣera wọn léṣe bẹ́ẹ̀ pàápàá jùlọ lásìkò tá a máa ń ṣe tọ̀wáfù lè fáàbọ̀ wọ́n máa ń dá wàhálà alẹ́ mẹ́ẹ̀ torí ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ọ́sẹ̀ dá mọ́ràn pé kí wọ́n ha aláwọ̀ kùkùn máa dìyàn kú mbẹ́ kí kálukú wọn máa fojú géèjì ẹ̀ sí mo ti débẹ̀ àbí ti débẹ̀ kò ní já máa sùrù jọ sójú kan náà mà kọ́lọ̀ ń sá ti gbà lẹ́sìn lọ́dọ̀ wa torí ẹ̀ tába ti bẹ̀rẹ̀ tọ̀wáfù báwọn àmọ́ wọn ṣe tọ̀wáfù wa alhajarul aswad ibẹ̀ láti lọ bẹ̀rẹ̀ á fi kàábà sápá àlàáfíà wa nígbà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe tọ́wáf apá àlàáfíà ni kàábọ̀ wà á máa wá ṣe tọ́wáf lọ á máa ṣe tọ́wáf lọ lẹ́ni tó fi kàábà sápá àlàáfíà rẹ̀ lórí tọ́wáf yìí ẹ máa tọrọ gbogbo ntẹ̀ ń bá ń fẹ́ lórí ayé àti tàlùkìyà ẹ máa tọrọ yorùbá yín ẹ máa tọrọ láwùsá yín ẹ máa tọrọ yíbo yín lárúbáwá ni english ni gbogbo ètò ọba gbọ́ máa fi tọrọ sáà tí má ṣe pè má sì tọrọ àtijókun ẹbí ọmọ sì tó wá fi yẹn lọ tíyẹn ọba tiẹ̀ wá máa ń tí ó wì má sàfọmọ́ fọlọ́ subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir máa bá tasbihati rẹ̀ lọ bẹ́ẹ̀ ẹ wá ṣàkíyèsí ẹ rí i pé ògiri kékeré kan bẹ lára kàába ògiri kékeré yìí wọ́n ń pè ní hijiru ismail ògiri àtàlàfo tí ń bẹ láàrin rẹ̀ sí kaaba kaaba ló ná o èèyàn gbọ́dọ̀ ṣe tọwáfù gbanú rẹ̀ o tí èèyàn bá ṣe tọwáfù gbanú ẹ̀ ìpààrà yún ayọ̀kú tọwáfù rẹ̀ torí pé a kì í ṣe tọwáfù wọnú kaaba ńṣe làá máa ń ṣe tọwáfù yí kaaba po àwọn kèfèrí Quraysh lásìkò tí wọ́n tún Kaaba kọ́ àwọn ni wọ́n yọ sọ́tọ̀ torí owó tí wọ́n ní tí wọ́n fẹ́ fi kọ́ Kaaba kọ̀ ká àti kọ́ kárí ibi tí wọ́n yọ sílẹ̀ yìí ṣùgbọ́n wọ́n sàmì sí pé kíkálukú lè mọ̀ para Kaaba náà ni. Aisha radiyallahu anha anabi wa sọ fún lọ́jọ́ kan pé tí ò bá jẹ́ pé àwọn èèyàn rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ìṣekèfèrí sọ́lọ̀ sílẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ni ìǹbá da kàábà wò kí n wá mọ́ lọ́nà tí ó fi kárí àlàáfò yìí ànábì wa nufa ànábì ti èkúdà ti ń bẹ lọ́wọ́ ànábì báyìí ànábì ò sì yí padà túmọ̀ sí pé àwọn nǹkan mìíràn ń bẹ táwọn èèyàn láwùjọ tó wà tí wọ́n máa ṣe láì dáa àmọ́ tó yẹ kó kò sọ wọ́n di kèfèrí kò sọ wọ́n dẹni tí wọ́n wọ̀ náà so ìgbà míì bóyá àyípadà ó lóore ju kẹ́ ipẹ́ ìyípadà lọ torí tẹ́ ẹ bá lẹ́ ìyípadà ń túláàsì ó ṣeé ṣe káwọn títí ṣe islam kọ́ làwọn ò ṣe má eléyìí bẹ́ẹ̀ nu hikima nínú dáwà tó ti pé kùdà ti ń bẹ lọ́wọ́ ànábì ní sẹ́ ànábì ò yípadà torí tó bá fi lè lọ yípadà ànábì ti fura pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lè kó àwọn ò ṣe islam ah, ok ọ̀n fẹ́ ká gba islam kọ́ abantá àwọn bàbá wa ṣe kalẹ̀ jẹ́ àbí so lónìí nǹkan táwa ni ẹni náà tí ó sọ pé wọ́n ṣe wo àwọn náà ò wo wọ́n ní dáná bí ò wo bó làwọn náà sì fẹ́ wo subhanallah ẹ̀kọ́ nbẹ̀nbẹ̀ ọ̀hún yàtọ̀ sáwọn ọmọ tí wọ́n máa ṣe gánagánagánagánà ẹ̀sà bẹ̀ lórí bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ lórí ẹ̀gẹ́ lẹ́sẹ̀ so eléyìí jẹ́ báwọn ẹnìkan wá ní ó wù mí láti yẹn náfìlà nù kàába níjọ òun ó ṣílẹ̀kùn kàába kò nídìí kún ó sì fún ọ sáà ti lọ wọnú hijiru Ismail tó bá ti wọ àárín àlàfo yẹn tó bá ti kírun bẹ́ẹ̀ ń bolo ti kírun nínú kàába àmọ́ sọ́ra o a kì í kírun ọ̀ràn yẹn nínú kàába o náfìlà nìkan la lè yàn nínú kàába torí kọ̀tọ́ kó kírun nígbà tó kọ̀ pàkọ́ sápá kan nínú kàába nínú ọ̀ràn yẹn kò sì sí bó ṣe kírun nu kàába tó ní kọ́ pàkọ́ sọ́kan nínú ògiri kàába torí ẹ Ibn Umar radiyallahu anhuma wala nabi sallallahu alaihi wasallam kírun nu kàába ṣùgbọ́n náfìlà náfìlà náfìlà ló lè yàn nù káàbà kì í sọ̀ràn yẹn àmọ́ wá ṣe tọ́wáfù yẹn lọ àmọ́ ṣàdúà so àwọn tíra kan àti wọn ta ní maka ń bẹ yẹn tí wọn máa gbé àdúrà ànúsùkù àdúrà olóse nípa rẹ̀ alákọ̀ọ́kọ́ àdúrà olóse nípa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àdúrà olóse nípa rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀kẹfẹ ẹlẹ́ẹ̀keje ẹ má bàa ṣe irú ẹ òbí dáa wà dáadáa lẹ̀ ni àdáadáa lẹ̀ ni àyè gbọ́ láti tọrọ gbogbo nítorí máa fẹ́ lórí ayé àtàlùkìyàmù máa tọrọ kódà kó máa fi yorùbá rẹ tọrọ ọ máa tó lè ṣe máa kí alukurani ọ máa tó lè wí máa alukurani náà subhanallah walhamdulilayi wala ilaha illallah allahu akbar máa wí olóore torí pé wá nínú hadith hadith al-qudusi ètò fẹsẹ̀ rìn lẹ̀ ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tí kíkí alukur'an àti sísè rántí èmi ọlọ́run tọ́ba mu má lè tọrọ nǹkankan lọ́dọ̀ èmi ọlọ́run màá fún ní tọ́pọ̀ tó dára ju tí màá máa fún àwọn ẹni tí màá tọrọ lọ́dọ̀ mi lọ nítorí pé ọlá ti ń bẹ fún ọ̀rọ̀ ọlọ́run lórí ọ̀rọ̀ ẹlòmíì tí kìí sọ ọlọ́run ó dàbí ọlọ́ọ̀lọ́ọ̀ni lórí gbogbo nǹkan mi torí ẹ tó máa ń sọ subhanallah walhamdulilayi wala ilaha illallah allahu akbar orí tọ́lọ̀ ó ṣe fún ọ yóò tún ju tẹni tí ń tọrọ lọ eléyìí jẹ́ báwọn àmọ́ wa bá tọ̀wáfù wa lọ bẹ́ẹ̀ ìpààrà alákọ̀ọ́kọ́ yọ parí síbi tá a ti bẹ̀rẹ̀ ẹ rán mi létí ẹ dákun la ti bẹ̀rẹ̀ alhajarul aswad ìdí òkúta dúdú yẹn la ti bẹ̀rẹ̀ ibẹ̀ náà la parí ẹ̀ sí alákọ̀ọ́kọ́ nù bàbá ti débẹ̀ àtúnṣe allahu akbar bàbá rọ alọ́run láti débẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé ṣáájú kọ́ rọrùn látọ̀ọ̀kan allahu akbar wàá tún máa lọ wàá tún máa ṣàdúrà wàá máa tọrọ àwọn kan wọ́n máa ń kó wọn ní mutawwafun àwọn olùmúni ti tawaf má tẹ̀lé ru wọn o àwọn fi ń pawó ni ẹ̀rì wọn náà lè gbé ẹ̀wù dúdú wọ̀ kó ẹ máa tẹ̀lé allahumma allahumma la sahla la sahla illa illa ma ja'altahu ah, kálukú ọ̀dà tiẹ̀ sí kálukú ọ̀dà tiẹ̀ sí mo ti láǹfààní láti wà níbi tí wọ́n ti ṣe tawaf rí tẹ́nìkan nù rú wọ́n sì lédìí àwọn èèyàn kan tí wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ lárúbáwá ni ẹni tó lead wọn ọjọ́ ọmọ misra àwọn tó sì dàtẹ̀lé náà lárúbáwá ni wọn nídìí káábà ìpè ní ń sẹ́ lórúkọ àdúrà táwọn yẹn sì ń dáhùn ṣùgbọ́n mo pàkíyèsí rẹ̀ ó náà fura ó ní allahumma àwọn náà ń sọ allahumma habib ilayna al wal-fusuqa wal-'isyan ah pé wọ́n lọ́wọ́ ìfẹ́ ẹ̀ ṣe kèfèrí. àti ìyapòkì àti ìmáa dẹ́ṣẹ̀ gbin sáwọn lọ́kàn a'udhu mo ṣe wà mo ṣe bú sọnù pé sọ ọmọ tó ń sọ mara kult tó sọ tó o àwọn Lárúbáwá náà ní wí tẹ̀lé lẹ́yìn o tọ́ba ẹ jẹ́ mo Lárúbáwá wà sí Yorùbá wọ́n kàn kó gbogbo ẹ̀ wọn náà sand down ọwọ́ adélé gbogbo nǹkan bá dàrú ọmọ kò torí ẹ kéèyàn ṣàdúrà lédè tó gbọ́ ọlọ́run gbọ́ gbogbo èdè àti èsì pé irun ló ń kí àdúrà lélẹ́yìn wọ́n ní ni o ṣe gbogbo èdè tó bá gbọ́ nítorí wọn bá sì fún yàn ní rọrùn nínú rẹ̀ ìyẹn wá wàhálà ìyẹn wá wàhálà tọ nígbà tá a máa ṣe tọwáfù yìí tá a bá wá parí rẹ̀ á tún parí rẹ̀ síbi tí a ti bẹ̀rẹ̀ rẹ̀ tó bá yẹ pé tọwáfù kòdóòmù ni fẹ́ni tí ń ṣe ifrad àbí alkiran nínú pààrà mẹ́ta alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ tọ́wá fún wa wọ́n pa kájà aṣọ wọn wọ́n mọ̀ wá yára kámákámá báyìí bá ṣe gbà wọ́n sí láì tí ẹnìkan láì tẹ ẹnìkan mọ́lẹ̀ báyìí bá ṣe gbà wọ́n sí ká sọ́ra fún tí wọ́n ti fi sọ wá lẹ́nu pàápàá àwọn ọmọ nàìjíríà àìmọye program ní wáyé lórí tẹlifíṣàn lọ́dọọdún ní mẹ́kà àtàwọn ìlú mi ní saudi àti lórí rédíò nípa bálálàájì áfíríkà pàápàá jùlọ nàìjíríà ló ti ṣe sọ́sẹ́ hajj di àfagbára sí i n tá a kọ̀ láti ṣèyàn léṣe nítorí ẹ̀ àìlágbọ̀ọ́yé ẹ̀sìn lọ́fà o àwọn náà sì ń la ayé wọn lọ́pọ̀lọpọ̀ wípé àwọn èèyàn wa ń yí padà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n ń ṣe hajj wọ́n ń láǹfààní àti máa kópa nú àwọn àdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe fún wọn eléyìí ń mú kọ́pọ̀lọpọ̀ ti lágbọ́yé yẹsẹ̀ lẹ́nu alálàájì tó kàn ti lọ rí tó nà ọmọ ti ń ṣẹlẹ̀ ni wọ́n kàn ah, ọgbọ́dọ̀ múra ń bẹ̀ ni ó ah, jàkadì ni ó tọ̀wáàfù bẹ́ẹ̀ wọn bá dúró dáadé yóò kú ó. Ah, ọ̀dà kò burú òun náà ti múra lẹ̀ <laughs> so nígbà tí lẹ́yìn ó kù kò sì fẹ́ kú yóò sì ṣetán láti pẹ̀lú mi torí di eléyìí báyìí alhamdulillah kò lé wàláyìí tọ́lọ́wọ́n bá bá ti ṣe rọrùn fún ọ má ní lọ́kàn pọ̀ fẹ́ sẹ́nìkan léṣe ọlọ́run ò sì ní jẹ ẹni tí ó sì wọ́n náà léṣe sí ọ ìrọ̀rùn bí ẹ bá ti lẹ́mìí pé rọrùn ni yóò bá rọrùn wọ́n bá ti rí tán tira wọn tẹ́sí rọra kóra rẹ ró kó wọn lọ tiwọn pé àwọn bá lọ ó rí páyé ó tún sílẹ̀ fún ọ wọn náà lọ tiẹ̀ nígbà tí wọn bá wá ṣe ìpara mẹ́ta yìí tí wọn bá yára yàtọ̀ sóbìnrin bí obìnrin ṣe ń lọ rẹ̀ ní ọ̀mọ̀ àlọ́ kò ní yára kan tá a bá ti wá parí tọ̀wáfù yìí káwọn máa ṣàkíyèsí lára kàába orígun mẹ́rin ni kàába ni orígun àkọ́kọ́ òun náà lórígun tí alhajarul aswad wà orígun tí alhajarul aswad wà tá a bá tó rìn síwájú orígun tá a bá wájú wa wọ́n ń pè ní orígun asham orígun tó tún tẹ̀lé lẹ́yìn wọ́n tún kó náà ní ti asham orígun tó wá tẹ̀lé lẹ́yìn dọ́gbọ́n tá a bá ti fò ń lẹ̀ á dorígun alhajarul aswad wọ́n ń pò ní aruknul yamani orígun yamani tẹ́ bá ti dé orígun yamani yìí à ń fẹ́ kọjá wípé níbẹ̀ yẹn tó bá rọ̀ yín lọ́rùn láti débẹ̀ orígun yamani tó bá rọ̀ yín lọ́rùn láti débẹ̀ afẹ́kẹ́kẹ́ lọ fọwọ́ ba orígun yẹn ẹ̀sìn níwèé kankan ẹ̀rí táwọn ọmọ sọ Allahu Akbar ẹ̀ níwì kankan tó bá rọ̀ yín lọ́rùn láti dédi rẹ̀ ẹ kàn fọwọ́ bá ní ẹ sì máa lọ kọ̀rọ̀ yín lọ́rùn láti débẹ̀ ẹ máa lọ yín ẹ máa wì kankan ẹ sá máa lọ. ṣùgbọ́n láàrin orígun yamani àti orígun tí alhajarul aswad wà àdúrà kan pàtó àtànàbí máa ṣe ń bẹ̀ táwa náà sì gbọ́dọ̀ mójútó. onáni rabbana atina fid dunya hasana. وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لاني أريد يماني أتتي حجر الأسود أريد النبي محمد صلى الله عليه وسلم وما ربنا آتنا في الدنيا حسنة wọ́fi àkérètì hasana tawakina adáàbẹ̀ náà yàtọ̀ síbẹ̀ yẹn kò sádùá kan pàtó tánàbí nìkan máa ṣe. àmì kíyèsí o sẹ́rí hajarul aswadi àtòrígun yamani lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń da lọ́fíńdà sí ẹni tó sì ti gbé ihram kò gbọ́dọ̀ ló lọ́fíńdà káwá sọ́ra fún fífọwọ́ kan hajarul aswad nígbà tí lọ́fíńdà máa ń bẹ lára rẹ̀ lẹ́yìn tá a wà nínú ihram ká má fọwọ́ kan rukunul yamani lẹ́yìn ìgbà tá a wà nínú al-ihram a gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn nǹkan wọ̀nyẹn torí ẹ̀ ló ṣe jẹ́ pé nígbà tẹ́ gbé ihram tẹ́ wà miqat kò burú kẹ́ ẹ da lọ́fíńdà sára yín awọ yín kò burú kẹ́ ẹ da lọ́fíńdà sí obìnrin náà lè da lọ́fíńdà sára nígbà náà àmọ́ lọ́fíńdà tí irun jáde tọkùnrin bá fẹ́ fi lọ́fíńdà sára ara wọ rẹ̀ nígbà tí ó gbé ihram kò burú àmọ́ kò gbọdọ̀ fi sára aṣọ rẹ̀ kí ni yàtọ̀ tó wà mẹ́ wọ́n ní tá a bá fi lọ́fíńdà sára wa arọ arọ ò sí pààrọ̀ ara ò sí bọ́ọ̀lẹ̀ yàtọ̀ sí tá a bá fi lọ́fíńdà sára aṣọ wa. So sẹ́mi kí sábà filọ́fílà sára sọ a lè bọ́ ẹ̀wù ká tuntun wọ̀ tẹ́ ẹ bá tún wọ̀ á fún nídàájọ́ pé ẹ̀sẹ̀sẹ̀ filọ́fílà sára nílẹ̀ bá dáràn àmọ́ gbà tó ṣe pààrọ̀ òṣè bọ́ọ̀lẹ̀ lọ́fíńdà títí ń bẹ lára yín ẹ̀ torí rẹ̀ kéèyàn ọmọ kíyèsí tẹ́ ẹ bá fọwọ́ kan hajarul aswad ẹ bá fẹ́ fọwọ́ kan kò sí lọ́fíńdà lára rẹ̀ ńgbà náà ní òun ẹgbẹ́ wa mi ẹgbẹ́ wa mi káàbà mo fẹ́ kẹ́ ẹ yà ẹ yà káàbà. oríire ẹ bá yà inú fọ́tò ni ti ń rí inṣàlá ọlọ́ọ̀jì ó rí àti gbogbo wa náà ẹni tó ti rí ọlọ́run ní ṣe láre máa. Ah, ah, ráwọn àrùkánu táwọn wà okùrúkùnù kan. alhamdulilayi taba da ibi tí òkúta dúdú yẹn wà mà orígun etí ń bẹ nípàkọ́ wa nígbà tá a wà níbi tókúta dúdú wà orígun yẹn ni wọ́n ń pò lórígun aliyamani láàrin orígun yamani tí ń bẹ lẹ́yìn wa ńgbà tá a bá ṣe tọ̀wáfù débẹ̀ ká tó padà débi tá a ti bẹ̀rẹ̀ láti máa ṣe rọ́bànà àtìnà fìdúnìyà hasana wa fil akhirati hasanata wa qina adhaban nar. tábà tí wàá parí tọ̀wáfù yìí a tún parí bí tá a ti bẹ̀rẹ̀ náà ní nídìí hajarul aswad gbé allahu akbar lẹ́yìn rẹ̀ a yàn náfìlà araka méjì náfìlà araka méjì wọ́n ń pè ní rakata at-tawaf wọ́n ń pè ní rakata at-tawaf raka méjì tawaf èèyàn yẹn náfìlà araka méjì ó sì wá nínú súnà pànàbí wa sallallahu alayhi wa alihi wa sallam wọn máa ń ké kúlì yá ayyuhal kafirun lẹ́yìn fatiha ní raka alákọ̀ọ́kọ́ rẹ̀ kúl huwa allahu ahad lẹ́yìn fatiha ní raka ẹlẹ́ẹ̀kejì rẹ̀ olùkọ́ afurá báyìí nìsín tá a bá ti parí tọ̀wáfù wa a lọ sí maqamu ibrahim ibi tá nàbí ibrahim ti dúró pèpè fún ṣe hajj torí gbogbo ẹni tó jẹ́ pé lọ́jọ́ náà gbogbo wọn ni ó lọ hajj láyé wọn kún tó kú kọ́lọ̀ ọjọ́ jẹ́ pé mi àtiwọ́ náà jẹ́ pé torí ẹ ẹni tó jẹ́ pé òun ni ó lọ hajj ẹni tí ó jẹ́ pé kọ̀sẹ́ lọ́n owó ọlọ́n bẹ́ẹ̀ torí ẹ á wàá lọ síbi tí maqamu Ibrahim wà nígbà tá a bá débi tí maqamu Ibrahim wà ibẹ̀ láti kíráka méjì yẹn tí ò bá rọrùn fún wa láti dúró ní maqamu Ibrahim a lè sún mẹ́yìn ká tún sún mẹ́yìn ká tún sún mẹ́yìn tá a fi ríbi táyé wa kò tí ì wá sí ibẹ̀ rárá gbogbo bí kíbi tá a bá ti ráyè nu mọ́ṣáláṣí ká fatiha qul ya ayyuhal nira ká alákọ̀ọ́kọ́ lẹ́yìn fatiha qul allahu ahad ní rákà ẹlẹ́ẹ̀kejì a ṣe àtàyà a sàlámà lọ́ba parí àti parí tọ̀wáfù ẹni tí ń ṣe hajj tamattu' gbóná ó ti ṣe tọ̀wáfù àmọ́ tọ̀wáfù tiẹ̀ kí lorúkọ rẹ̀ tọ̀wáfù umrah tọ̀wáfù umrah tiẹ̀ tó náà bá ti parí tọ̀wáfù rẹ̀ tó bá rọ̀ wá lọ́rùn láti lọ síbi tó mi zemzem wà á lọ mu mi zemzem á lọ mu mi zemzem omi zemzem omi ńlá ni o omi tó ga nípò omi ńlá ni omi tó ga nípò ti wá nìyẹn àwa mùsùlùmí ìyẹn ní wúrà kọ́ lọ́ọ́ fi gba pàǹdà wúrà tiwa nu ẹ̀jẹ̀ apọ́nlé kásáǹfààní lára rẹ̀ omi yẹn a máa ṣiṣẹ́ fún gbogbo ní téèyàn bá mú fún a máa ṣiṣẹ́ fún gbogbo ní téèyàn bá mú fún tó o bá ṣàdúrà sínú omi yẹn tó o bá mú nítorí ọ̀fẹ́ òòrì ó yàtọ̀ sí omi kan tẹ́nìkan kàn máa tutọ́ sómi fún ẹ tíyàn máa mùmú kú mu omi ti zẹ́mzẹ́m omi àlùbáríkà ni ṣùgbọ́n bó ti ṣe jó omi àlùbáríkà tó kò burú ká fi ṣàlùwàlà kò burú ká fi ṣàlùwàlà zẹ́mzẹ́m lè máa ṣòro ìbẹ̀rẹ̀ ó máa ń ṣiṣẹ́ fún tí wọ́n bá mú fún wọ́n á mú mi zẹ́mzẹ́m yẹn ó sì gbọ́dọ̀ gbótú ọ mo ti yó máa mú máa mú so omi zamzam nìyẹn láti bẹ̀ yẹn wàá gbéra ó di ibi tó ti ṣe sọfà àti marwa ibi tó ti tó ti ṣe asai ìpọ̀sẹ̀sẹ̀ wàá wọlé látàgbọn abidjan sọfà wà sọfà òun lọ́kọ̀ọ́kọ́ kan wájú rẹ nígbà tó parí tọ́wáfù rẹ wàá máa ka ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní inna sọfà. والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم نبا tó به وأن نسيوكي صفا لا يجون أكين لاني أكين لاني شكرا لوني òkè ńlá نابالي wọ́n ti mú balẹ̀ ó ti kú pẹ́rẹsẹ́ báyìí àwòrán bó ṣe kùnú ó rojú àpáta ńbẹ àpáta gan wọ́n tún ti pa láró wọ́n ti pa láró débi pé ń dán tó bá fẹsẹ̀ rẹ sí wàá rí i pé wọ́n máa dán lẹ́sẹ̀ rẹ bíi ceramic sọfánù tó bá ti dórí òkè sọfá yìí wàá kọjú sí kaaba wàá máa rí kaaba ránṣẹ́. bọ́ọ̀ bá sì rí ránṣẹ́ bí ká pé àjàkejì ló wà àbájá kẹta àbájá kẹrin ló ti fẹ́ ṣe sọ̀fà àti márùwà rẹ̀ wàá rí àmì tí wọ́n yà sílẹ̀ ipe àdójúkọ ẹni tí kírun ni wàá kọjú síbẹ̀ wàá gbé ọwọ́ rẹ sókè wàá wíru àwọn gbólóhùn tí Ànábì Allahu akbar Allahu akbar Allahu akbar. الله أكبر كبيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده نصر عبده وعز جنده وهزم الأحزاب وحده توباوي أما قولوني وأسى سلاته وأتربوا كنت وبافي لولي آيات القيامة ما ترونا بقوي bó wàá la àdúrà rẹ ò ṣe ní gbà síbẹ̀ ru ọlọ́ọ̀ ni wọ́n àdúrà rẹ ọgbà náà ni wọ́n sá ti má tọrọ tí ọ̀dà má sì tọrọ aburú fọmọlàkejì rẹ tó bá ti ń tọrọ ńbẹ tó bá ti parí títọrọ yẹn wàá kọjú sí ọ̀nà ibi tí márùwà wà wàá máa ṣe àdúrà lọ láti bẹ̀ wàá máa tọrọ orí ayé àti tàlùkìyàmà bó bá ṣe rọ̀ ọ́ lọ́rùn pẹ̀lú èdè tó gbọ́ kò sádùá kan pàtó tànàbí ni kò máa ṣe gbogbo ń tọ́ ń bá ń fẹ́ ló lè máa tọrọ subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk walahul hamd wa huwa ala kulli shay'in qadir tá a bá gbéra láti Safa Marwa tá a láti sọ̀fà a máa lọ sí marwa ìrìn tá a rìn láti sọ̀fà títí dé marwa ìpààrà kanu ìrìn tá a rìn láti padà sí sọ̀fà láti marua ìpààrà kejì nu ìrìn tá a tún rìn láti tún padà lọ sí marwa ìpààrà kẹta pípadà ìpààrà kẹrin lílọ ìpààrà karùn pípadà ìpààrà kẹfà lílọ ìpààrà keje ó túmọ̀ sí pé bó láti bẹ̀rẹ̀ bó láà á bẹ̀rẹ̀ sọ̀fà á parí síbo márùwà gẹ́gẹ́ bá a ti ṣe wá dúró sàdúà ní sọ̀fà ń bẹ́ẹ̀ náà látún dúró sàdúà ní márùwà bàbá débẹ̀ bẹ́ẹ̀ náà látún ṣe tá a bá padà dé sọ̀fà bẹ́ẹ̀ látún ṣe tá a bá padà dé márùwà títí tá a fi parí eléyìí túmọ̀ sí pé alọ́ nìkan ní pààrà kìí ṣe pálọ̀ àbọ̀ ní pààrà kéèyàn má lọ kóra rẹ̀ sí wàhálà. Si ẹbí ẹnìkan nu ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́la ẹsẹ̀ wa wú ó ní tiyín ò wú wọ́n ní àpò wú torí báwa gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ ká tó lọ <laughs> ẹsẹ̀ rẹ̀ wú gan ni bẹ́ẹ̀ ni yóò wú ó dìnnà lọ bọ̀ lọ bọ̀ lọ bọ̀ kò tún sí láàdá wà lákàrà àmà ó pàdánù láàdá láàdá tó sọnù lọ ara mi méjì báyìí nídìí òpó á rí i pé wọ́n ṣe àmì kan síbẹ̀ ó jẹ́ aláwọ̀ ewé wọ́n fi gílóòbù kan síbẹ̀ nísìn ó aláwọ̀ ewé green tá a bá ti kúrò ní sọ̀fà kò jìnnà rárá síbi tá a ti ń bọ̀ tá a bá ti dé fítámì yẹn wà á bẹ̀rẹ̀ sí ní sèpọ̀ sẹ̀sẹ̀ àmọ́ yára àmọ́ yára títí tá a fi dé fítámì kejì wà ọkùnrin nìkan ní ọmọ yàrá yìí ò yàtọ̀ sáwọn obìnrin bẹ́ẹ̀ ń ṣe ń rìn bọ̀ tí yín lẹ́yìn obìnrin lẹ́ẹ̀ máa rìn bọ̀ ẹ̀ máa ṣàdúrà yín bó bá jẹ́ pọ́kùnrin kan lẹ́jọ́ wá yóò dúró dè yín gbọ́ bá sì pọ̀ sẹ̀sẹ̀ díẹ̀ tó bá kọjá àbí támì wà yóò dúró dè yín tẹ́ fi pàdé kásì ṣàkíyèsí bàbá jọ kọ́wọ́ lọ́ọ̀bì kan kájọ kọ́wọ́ padà lé tọ́lẹ́lùmí ẹ̀ aburada olómi ewé yìí o olómi ewé pọ̀ o bẹ́ẹ̀ ẹ so bàtà mọ́tì olómi ewé tó tún ní bàtà lódòdó òdòdó rẹ̀ lómi ní bàtà so kálukú ó péjọ ọbẹ̀ téèyàn bá ṣe náà ní túmọ̀ káwọn èèyàn máa wọ uniform ẹlòmíì alágídí ni kò mọbi kankan kò sì tún ní wọ uniform pé njó ló ti fi sùkúlẹ̀ ètí máa mú kó sọnù. So, ẹnìkan ọjọ́ kan nù àwọn welfare board ní Kaduna state wọn mú wá sí Nigerian Hajj Mission àwọn àṣìṣe mbẹ wọn á lọ sọnù ẹni tó mú wá lọ sọnù mọ á ní gbogbo àwọn tó bá sọnù kó jókòó lọ́fíìsì mbẹ mọ́ ń bọ̀ lọ́ba ní èmi o èmi ò sọnù o <laughs> tòró òun ni wọ́n ní kọ́ máa fa àwọn èèyàn mọ́nà òun náà wá sọnù. èmi á sọ pé tọ ntọ́ amẹ́ pé ntọ́ bá sọnù lèmi lè júwèé bi tí ẹni tí ò sọnù ọmọ lọlé wàhálà ìbò ṣe bínú lọnù so torí di eléyìí a rí i pé yunifọ́ọ̀mù yẹn kì í nàìjíríà nìkan ló ń wọ̀ gbogbo kọ́ńtìrì ẹ̀rí kí wọ́n ṣe yunifọ́ọ̀mù falálàjì wọn torí oògùn àbámọ̀ ni ẹlòmíì sọnù. kíní tí wọ́n tún ní ẹ̀gbà àwọ̀ tí wọ́n ẹ̀gbà àwọ̀ tí wọ́n ní kó fi sọ́wọ́ ó tún sọ́nù yóò máa ṣèṣe kó o ti lajú ju gbogbo yín lọ ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n ìwọ tó wá gbọ́n ọlọ́run jọ sọnù gbogbo èèyàn fi kú ọ̀rọ̀ fún fáìn ọlọ́run ẹlòmíràn sọ níjọ́ márùn tẹ́ pé ó wà stranded lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ní mọ ibi táwọn mú lọ so gbogbo nǹkan tí wọ́n ṣe yẹn kèsì wọ́n fi wọ́n fi tàbùkù rẹ àbí kó ọ̀já mọ̀ nǹkan kan ọ̀làjú ọ̀làjú ọ̀làjú gidi ní ọwọ́ lọ́gọ́ ọ̀làjú aráyé àmọ́ wọn ò fẹ́ kọ́ sọnù so nítorí di eléyìí báyìí tá a bá ti wá débi àmì yẹn ayára ọkùn inú kò sì sádùn àkàn pàtó tí wọ́n tún ní ká ṣe ń bẹ̀ náà ọ̀sà máa tọrọ orí ayé àtàlùkìyàmà náà ni tá a bá ti wá parí sọ̀fà márùwá wa alálàájì tí ń ṣe tàmátọ̀rọ̀ tẹ́gbẹ́ umra ló ń fi bẹ̀rẹ̀ umra ń lọ sópin nu o láti bẹ̀rẹ̀ á jáde lọ bí tá a ti gẹ̀rí wa tásìkò bá wà wájú wa pèsè nkú bí ogúnjọ́ kótó di pa lọ mìnà kéèyàn fárun orí rẹ̀ lọ́dà jù ká fa orí ọmọ dán olólóore jù àmọ́ tó bá yẹ pé ìjọ kẹjọ tá a tún gbéra láti dàníyàn hajj ìjọ kẹjọ oṣù Dhul ti súnmọ́. kẹ́ ẹ gẹ́rí yín kẹ́ ẹ dínrùn kù lọ́dàájú kẹ́ lè bá a rí nsẹ́kù fún fífá nígbà tẹ́ bá parí iṣẹ́ hajj yín ìyẹn ẹni tí ń ṣe tamattu tó bẹ̀rẹ̀ obìnrin tó ń náà ṣe tó dínrùn yín kù ń kò ní ju kókó ọmọ lọ báyìí bá parí bá abala taarin ẹ gé díẹ̀ ń bẹ̀ abala tagba apá àlàáfíà náà ẹ gé díẹ̀ ń bẹ̀ ìwọ̀nba kókó ọmọ kankan lẹ́gẹ̀ ń bẹ̀ torí ìfẹ́rẹ́ ẹni sẹ̀sìn ìnìkúbìnrin ọgẹ́rí kọ́ di bọ̀m̀bọ́ yìí o lábẹ́ òfin ṣẹ̀ríà Islam ọ̀faramọ́ àwọn ẹlòmíì yẹn kẹrin tán sórí bí bọ̀m̀bọ́ yìí ẹni mọ̀ kó bìnrin àfi tẹ́bá wetí rẹ̀ à ń bọ̀ síbọ̀sí pé yóò wá fàárí orí ọmọ adán pé kíni so ọkàn rọra dín irun kù kékeré báyìí tó bá ti gé o ti tó onítàmátò eléyìí tá a sọ pé lọ́lá jù ẹ ti parí ìdajì sẹ́yìn nù ẹ wàá bọ̀ra ẹ wẹ wù yín gbogbo ní tó ti jẹ́ èèwọ̀ fún yín tẹ́lẹ̀ ó tún ti dẹ̀tọ́ fún yín ọ̀rọ̀ yín ti dàbí ẹni tó wà nílé nìsí ẹ máa retí ọjọ́ kẹjọ oṣù ṣùgbọ́n ó parí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àtọ́ ẹgbẹ́ tó máa ti parí umra yẹn yóò tún padà sí di fàájì gbogbo rádaràdá kẹtàkẹtà títí ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ yóò tún máa ṣe rárá o ká gbìyànjú ká sojú kòkòrò láti rí pé à ń lọ mọ́ṣáláṣí à ń lọ kírun bẹ́ẹ̀. lódodo ní mẹ́kà gbogbo bí tó bá ti kírun ní mẹ́kà tó bá jẹ́ pé inú haram ni ládàá kó kírun nínú masjidil haram iná ní bẹ fún ọ. ṣùgbọ́n àlè fi wọ́n wéra wọn ẹni tó gbéra pa láti ilé wọn tó lọ sí mọ́ṣáláṣí gangan mọ́sálásí kàába àtẹni tó kírun mọ́sálásí àdúgbò wọn ò lè dọ́gba torí gba aládàá kó gbogbo ògbésẹ̀ kan àgbéga gbogbo ògbésẹ̀ kejì ìpẹ̀sẹ̀ re wàá tún gba aládàá wípé ẹwà dúró jàmáà tí wọ́n kírun láàrin wọn torí pé ládàá jàmáà máa lékún gbóǹkà ẹni tó kírun bá ti ṣe pọ̀ tó ni lẹ́yìn náà mọ́sálásí kàába ti lọ kírun torí ẹ̀ tó bá rọ ọlọ́run mẹ́lẹ́ ń o wọ́n jókòó kalẹ̀ o kọ́ wa jẹ́ pé gbogbo àwọn ará àdúgbò ó sùn wọ́n rí ìpè ẹ̀yin ò ní lọ kàábà ni yàtọ̀ sílé yẹn ó yẹ kó o tún pọ̀ ní tọ̀wáàfù wọ́n yìí ṣe tọ̀wáàfù ńlé wọ́n máa kírun lé èyí tá a lè rí ṣe ńlé o ó yẹ kó o ṣe kọ́ o ṣe náfìlà tọ̀wáàfù kọ́ lọ́fà ló fi jẹ́ pé nínú fíkọ̀ọ́ lè islámì àwọn ará mẹ́kà tásìkò àjìbá ti tó ó yẹ káwọn fà sẹ́yìn níbi tọ̀wáàfù táwọn bá dé mọ́sálásí yẹn náfìlà lásán ni kò kí irun àmọ́ tọ̀wáàf wọ́n filẹ̀ fún gbogbo àwọn àlejò ọlọ́run tí wọ́n wá káwọn fi lè láǹfààní àti lè ṣe tọ̀wáàf yẹn kọ́pọ̀ eléyìí tá ìwà rí ṣe ń bò mí àfi bẹ̀rùn sọ yẹ kó filẹ̀ ó sì lè ṣe tọ̀wáàf ládùúgbò yín torí ẹ̀ kéèyàn máa lọ sí mọ́sálásí kàábà yẹn ó lóore púpọ̀ bákan náà ẹni tó wá ń ṣe kírọ́n àbí ifrọ́d táwọn ń ṣe hajj nìkan àbí hajj àti umrah lápapọ̀ lẹ́ẹ̀kan náà àwọn ṣẹ́kù nínú ihram wọn wọn ò sì gbọ́dọ̀ mú nǹkan kan nu irun wọn wọn máa bẹ bẹ́ẹ̀ wọn sì máa ṣe labbaika Allahumma labbaika àti wọn lọ àmọ́ wọ́n tó ti parí umrah kò sí labbaika Allahumma kan tó ṣe má a máa retí ijọ́ kẹjọ tó bá di ijọ́ kẹjọ oṣù zelhijja ẹni tí ń ṣe hajj tamattu tó ti bọ́ra alẹ̀ lónìí yóò tún sọ ìhìrámù rẹ̀ dọ̀tun àmọ́ láti lé yín tẹ́ wá o kò sófin kan tó ní kó tún padà lọ sí Kaaba kó tún ṣẹ̀ṣẹ̀ lọ dàníyàn lọ kò sófin kankan tó sọ bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ńgbà tí wọ́n dé Batha lànàbì sọ̀kalẹ̀ sí ibẹ̀ lànàbì ti gbé ìhìrámù ńgbà tó dijọ́ kẹjọ sọ fáwọn sábẹ́ kó gbé ìhìrámù ńbẹ̀ àwọn tí wọ́n ṣe tamattu torí pé inú ìhìrámù lànàbì wà torí qiran làwọn ṣe wọn ò ní kí wọ́n padà lọ sí kaaba torí rẹ̀ ìwọ náà ilé yín tí wọ́n bá sọ yín kalẹ̀ sí maka ibẹ̀ náà ló ti wẹ̀ ibẹ̀ ló ti gbé aṣọ ìráàmù rẹ̀ wọ̀ ibẹ̀ ló sì ti dàníyàn ló ti dàníyàn hajj nìsín má gbàgbé pé umra lọ parí tẹ́lẹ̀ ìwọ tó ń ṣe tàmátìrọ̀ lónìí ó dàníyàn hajj ìjọ kẹjọ oṣù kejìlá dòlhíjà níjọ náà lẹ́dàníyàn báwọn ẹni tí ń ṣiṣẹ́ ifrod àbí kiran kò láníyàn tuntun tí ó dà mọ́ àníyàn rẹ̀ náà ní ń bá a lọ dì sí. àwa gbéra láti bẹ̀ ó di Mínà láti ìgbà tí ẹ bá ti gbé ihram yín ẹ máa ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. ibẹ̀ láti kí sọ̀látù dhuhr àti sọ̀látù al-asr magrib àti isha ṣùgbọ́n gbogbo òun tó bá jẹ́ oníraka mẹ́rin raka méjì péré láàmàkì àmọ́ àní papọ̀ kí pẹ̀lú òrùn mi àkè zoho lákòókò rẹ̀ ní raka méjì àkè asù lákòókò rẹ̀ ní raka méjì magrib raka mẹ́ta lákòókò rẹ̀ isha raka méjì lákòókò rẹ̀ tó bá ṣẹlẹ̀ ike àwọn ẹni tó ń kó lọ hajj wọ́n ní láti òru ọjọ́ kẹjọ yun kí lè tó má làwọn ti fẹ́ kó yín lọ sí mìnálẹ̀ nítorí go slow kò sí ní tó burú mbẹ̀ kọ́ ọ má lọ ságídí kọ́ ọ má tán rẹ̀ jẹ́ kó o fi sọnù torí pé nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn alálàájì ni wọ́n ti fura mọ̀ yín pé tá a bá dúró di kílẹ̀ ọmọ níjọ́ kẹjọ ó lè jẹ́ pé ọ̀nà lẹ́ẹ̀parí ìjókòó mìíràn sí torí pé ẹni tó mọ̀nà náà lọ yẹ kẹ́ ẹ tẹ̀lé ẹni tó náà sì ti mọ̀ igba aburú ń bẹnu ká dúró dàárọ̀ ha ni á ní òru láti lọ àlọ́ọ̀lẹ̀ là lọ kò sí tó burú bẹ́ẹ̀ sọmúgbà tí ẹ bá dé mi náà yẹn ẹ wá dùn bẹ́ẹ̀ nígbà tí ẹ bá zohor ẹ ẹ magrib ẹ kí ishai gbàtẹ́ bá parí eléyìí tó di ọjọ́ àràfà nù ẹ kírun àṣùbà ní Mínà tẹ́ bá ti kírun àṣùbà tán tóòrùn bá yọ tó gbéra sókè àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni lọ sí àràfà ọjọ́ ńlá ọjọ́ tí wọn ò rí àṣetán lẹ́ni tó yẹpẹrẹ tójú tì í bí ọjọ́ náà rí kí ló sì fà torí pé àṣetán ó wù kí gbogbo sórí ibú ọlọ́mọdé á sórí ibú ọjọ́ tọ́lọ̀ mọ́ wa bọ́kùn náà kúrò lọ́rùn àwọn èèyàn kò sí bí ọjọ́ àràfà bó o sì wá rí tọ́lọ̀ ń bọ́kùn náà kúrò lọ́rùn lágbájá kò ní wọná má kò ní wọná má kò ní wọná áá kò sí ní wọná má ìbànújẹ́ bá Ṣẹ̀tán torí rẹ̀ ẹni láti dojú ti àṣetọ́nù lọ́jọ́ yìí nípa pípọ̀ ládùá sísin lọ́n tọkàntọkàn bí yẹn bá débi tí wọ́n ti ṣoríire èèyàn palẹ̀ mọ́fà ti ṣoríire ni àràfà láti kí sọláàtù dhuhr àti sọláàtù asr tó bá ṣe déédéé kọjọ júmọ́à ni àìkí júmọ́à láràfà rárá dhuhr láàkì ìmáàmù ti kọ́kọ́ ṣe kútúbà yorùbá nàbí ṣe ṣe kútúbà dágbére fún gbogbo àgbáńlá ayé tí ń bẹ lákọọ́lẹ̀ dọ̀la ìmáàmù náà ṣe kútúbà láti pàkíyèsí àwọn èèyàn síbòsè ká mójútó wa àwọn ìtọ́nà ní ká pati ká pati ayé yìí àfọwọ́bà fílẹ̀ ni kálukú wa rántí jọ́jọ́ tẹ̀rí gba sọ wọ́n pàkíyèsí lẹ́yìn rẹ̀ wọ́n pèrún wọ́n sì kọ́ọ̀mà aki sọ̀látù dhuhr rákà méjì aki sọ̀látù làásù rákà méjì asàlámà àwọn olùmọ́ni kí ló fà tó fi jẹ́ bẹ́ẹ̀ nítorí káyọ̀ ò lè bá gbà wá dáadáa ni láti lè bẹ́ lọ káyọ̀ ò gbà wá dáadáa láti bẹ́ lọ àròfẹ́ pápá tó tẹ́jú ni kìí ṣe pókè ńlá àràfà pé wọ́n ń gún àràfà lónìí kí ni wọ́n gùn àgùn kankan inú pápá tó tẹ́jú la wà òkè kan bẹ láràfà gẹ́gẹ́ báwọn òkè míì ṣe ń bẹ́ ń bẹ́ ṣùgbọ́n wọn ò ní ká lọ gùn kè tẹ́nìkan gùn tó fi rọ́ra rẹ̀ lẹ́sẹ̀ wọn ò ní ká gùn kè òkè kan bẹ tí wọ́n ń pè ní Jabal Rahma apáta àkẹ́ kìí ṣe pé apáta àkẹ́ o anabi sallallahu alaihi wasallam wọ́n sọ anabi dúró ní ìtòsí rẹ̀ fi anabi wani ní ha huna wa arafatu kulluha mawqif èmi dúró ń bi gbogbo arafa ibi tí ti lè dúró ni wajtanibu batna urana ṣùgbọ́n ẹ sọ́ra fójúdò urana ojúdò kan bẹ tó ojúdò yẹn wọ́n ń pè ní ọ̀rọ̀nà anabi ni ẹ ṣọ́ra fún ẹ jìnnà sí i àràfà á rí i pé láràfà ẹ máa ń ráwọn signboard gẹ́gẹ́ bí ẹsẹ̀ lẹ́yìn lọ́ọ̀kan tó jẹ́ aláwọ̀ yẹ́lò yìí wọ́n kọ síbẹ̀ yìí pé ni o ẹ wàá rí lódì kejì wọ́n kún griin. green. wọ́n sọ pé nihayatu Arafah ìparí àràfà má lọ dúró lóde inú ilé ní ọwọ́ o ọlọ́mọsí wa lọ́ọ́ máa dá o bẹ́ẹ̀ bá lọ dúró lóde àràfà bọ́ ọmọ lọ́nu o ájì rẹ̀ kò í sáájì iná wọn ṣe kọ́ ní lárúbáwá tó kọ́ ní English torí àǹfààní ẹni tí wọ́n bá gbọ́ lárúbáwá bí wọ́n bá sì wá gbọ́ kanú méjèèjì kó béèrè kí lélẹ́yìí o ẹ̀hìn tí wọ́n ń ṣàlàyé ni èèyàn gbọ́dọ̀ wà nínú gbàgede òun èèyàn gbọ́dọ̀ jáde àwọn kan wà tó yẹ pé bí ojúdò làwọn lọ farasin làwọn lọ farasin kò sí torí wọ́n sàn àwọn afárá lórí wọn wọ́n wà ní ìgbà táwọn olówó táwọn fi lọ wọ tẹ́ǹtì kan táwọn ọmọ gbatẹ́gùn bíi àwọn àsìkò kan wà táwọn máa ń ṣiṣẹ́ pẹ̀lú ministry of islamic affairs wípé wáàsí falálàjì wọn wá kó àdá sí pé ká lọ́ọ́ máa kìlọ̀ fún àwọn alálàájì tí wọ́n ń bẹ lábẹ́ gádà wọn yẹn pé bí èsè bí tí wọ́n yẹ ká ẹ dúró sí ẹ wọnú àràfà ọ̀kan bá pè wá lọ́dún kan na <laughs> pé ẹni a bá dúró bí tí òun bá fi pé bẹ́ẹ̀ ni pé ṣé ẹ̀yin náà fẹ́ tí ń jẹ ni ẹ̀yin padà àràfẹ́ fà wá <laughs> kí ló máa náà jáde àwọn tó gbé tàwọn subhanallah so ó túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ yá lágídí alhamdulilah bí nàìjíríà ṣe ṣètò rẹ̀ ọ̀dà state kọ̀ọ̀kan ó ní tẹ́ǹtì rẹ̀ wọ́n sì rí i pé wọn ò gbá wọn sóde àràfá kò tiẹ̀ lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ inú àràfá náà lẹ́wà tó máa ti gbé ọ sínú tẹ́ǹtì pé ọ̀yọ́ state ni state ni lagos state ni kano state ni yobe state ni tí mo ní bọ́ sóde tó bá ti wà nù tẹ́ǹtì yín alihamudulilayi nínú tẹ́ǹtì ó ká ṣàkíyèsí pé àwọn kan ìpín rẹ̀ ni yẹlẹyẹlẹ eléyìí tá à ń bá kánlé wọn tún gbèdé maka tí ó yẹ bẹ́ẹ̀ mùsùlùmí jọ ní gbogbo wa àwọn àpè lè kírun lẹ́yìn ẹ wọn náà olùkírun lẹ́yìn mi wọn wá gbèdé maka nínú tẹ́ǹtì kan. esiri sì rí lè máàmù méjì tí ń irun kan but jama ọtọọtọ a'udhu billahi minash shaitani rajim adúpẹ́ fọlọ́n katakata yóò ti délẹ̀ yorùbá ọ̀rá so wàláhì aburú lánìí bí tá a ti lọ sẹ̀sìn láti wá máa sẹ̀sìn torí jẹ́ ilé ká tó lẹ́yìn lè máàmù kan náà ilé máàmù bá jálá sì ṣe tọ́jà láì bí ká ah ebe ẹnu ká gbé òǹdè yìí ọ̀yẹ́ lè máa mú ìwọ kú ò ẹlòmíì kó kírun fún gbogbo wa àbúrò wa pa pín jama sí méjì àbùkátà láti pín jama sí méjì rárá a gbọ́dọ̀ ṣàkíyèsí irú àwọn nǹkan báyìí kárí pé inú la wà kò sì sádùá kan pàtó táwọn wa kà ipe kútúbà àràfà àdúrà àràfà ẹ máa sàmí rárá kò sí o oníkálukú kọ́ máa sàdúrà rẹ̀ ẹ wá kíyèsí ojú àràfà yìí à ń fẹ́ ká jókòó náà fi ń pè ní wòkúùfù àràfà ìdúró àràfà à ń fẹ́ kí kálukú ó dúró ni tọ́ba wá rọrùn pé yẹn ní nǹkan ìgùn bíi ràkúnmí bíi ẹṣin bíi kẹ́tẹ́kẹ́tẹ́ a pé kó o jókòó lórí ràkúnmí o lórí ẹṣin o lórí kẹ́tẹ́kẹ́tẹ́ o bẹ́ẹ̀ l'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe yàtọ̀ sẹ́ni tó jókòó nu mọ́tò ẹni tó bá jókòó lórí ràkúnmí abẹ́sìn àbí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí bàákà àpò dúó àmẹ́ni tó jókòó nu mọ́tò kíláwì àpò jókòó síbẹ̀ mọ̀ yàtọ̀ láàrin wọn kílọ̀fà torí pé ẹ̀sìn ràkúnmí ìbáaká kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn dúó ni abẹ̀mí ni wọn ìdúró wọn ìdúró tiwọn tó jókòó ni torí wọn náà máa bá wọn fíìlì tí wọ́n ń fíìlì àmọ́ mọ́tò àtẹ́lẹ̀ ń gbò mọ́tò dúró tó tó joko bóyá jókòó bóyá dúró náà ni kò yàtọ̀ so nítorí délé ẹni tó bá jókòó nu mọ́tò kọ̀tọ́ ó dìde dúró tá a bá wá dìde dúró àmọ́ asàdúró akọ̀tù sàlùkìlà àmọ́ asàdúró àmọ́ tọrọ orí ayé àtàlùkìyàmà tó bá rẹ̀ yìí kò burú kẹ́ sinmi kẹ́ jókòó kẹ́ sinmi kẹ́ fẹ̀gbẹ́ lélẹ̀ kẹ́ sinmi tẹ́ bá tún ti sinmi tẹ́ dìde títí tóorùn fi wọ̀ àmàdùn àkànwá wà o tánàbí sallallahu alayhi wa sallam tí wọ́n fi yé wa wọ́n ní afdalu du'a du'a yawmi arafa wa khayru ma qultu ana wan nabiyyuna qabli la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir wọ́n ládùúgbò àti olóore jù tọ́lọ́lá jù àdúrà ju àràfà ni ètò wa lóore jù tẹ̀mí àtàwọn ànábì tó síwájú mi ṣe ládùúgbò àjọ àràfà ona ni la ilaha illallah wahdahu la sharika la lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir adúpẹ́ fọlọ́n pé gbogbo ala ha àbá ha ẹ dákun ẹ wí ká gbọ́. àdúrà yìí láàmú awí lọ́pọ̀lọpọ̀ ẹni tí ò bá ma kó súnmọ́ àwọn ẹni tí wọ́n mọ̀ kó wọ́n bá kọ́ lọ́nà tí ó fi máa kódà bó ṣe pé yẹn ó mu wé pélébé rẹ lọ́kọ́ máa kà á kò sí tó burú mbẹ́ kéèyàn máa wí láwìí tún wí eléyìí ń bẹ nínú ohun tó yẹ kí amójútó lọ́jọ́ àràfà á dúró ń bí iná láti kírun káfí wá tẹ̀síwájú lẹ́yìn gbàtà kírun dóhùrù tán subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.